lálò kìíbà tó ìdó ṣeré sínkín sínkín kò gbọ́dọ̀ gbìn àwa la ní àwa la ní àwa lálò kìíbà tó ìdó ṣeré sínkín. ẹ kúrọ̀lẹ́ ẹ kú ajé ẹ dákun mo fẹ́ ẹ̀kọ́ díẹ̀ ni. eléwé àbólómi. irú eléyìí torí náà. èyí tá à ń ròyìn. ẹ mo bá fi ko àgúnmu fọmọ yín ni. ọ̀dà. Mm ẹ bá ń hù. ẹ ra mu. ibi díẹ̀ náà lẹ́lẹ́ fẹ́. ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe o ajé ò wá o. yẹ ọmọ yẹ. mọ. èmi ó dé. kínú. owó dà. Ah, owó ṣe bí mo sọ fún yín pé ọmọ mo fẹ́ fi fún àgùnmu fún. ọmọ ọmọ aráàbò ọmọ yín náà ni. ọmọ àwọn mélòó. dákun ṣé èèyàn fẹ́ mo lọ ra yan gan ni. náà yín sí mo fẹ́ fi fún ọmọ lágùn mu níbí ìwọ̀nba díẹ̀ náà sí ni. dákun bá ń gbé bá ń gbé bá ń gbé kan jẹ èmi ẹ dé ẹ ó jèrè bẹ́ẹ̀ láabi ni ọ̀rọ̀ àbúrò rẹ mo fẹ́ fi fún ní àgúnmọ́ ní kán fún mi ní ògidì ẹ̀ fún. ẹ owó rẹ fún wọn lówó. owó bo ṣebí kékeré tí wọn fún mi náà rèé. kékeré tán fún ẹgbẹ́ wa kékeré tán fún yín bẹ́ẹ̀ bá ti lówó bẹ́ẹ̀ni. lápẹ́ ògì tí mo fẹ́ fi fún ọmọ alágúnmu ló sì dànù ṣẹ́jú mi mhm. màmá ẹ sì ń wò ó ràn. ṣé kí n ná fún ọ ni ṣé n ná fún ọ ni nígbà wo ra ọjà láwìn ṣé kẹ́ ẹ̀ ná fún mi ni bẹ́ẹ̀ ni owó rẹ̀ ọjà rẹ̀ ni mo bu yín ke. nígbà tẹ́ ẹ̀ lówó lọ́gílẹ̀ ni. ọ wá gbẹ́kè rẹ. ó tún fẹ́ gbòògì àwọn. ọyìn àbọ̀ ọmọ rí. ìyá alápẹ̀ ebi ń pa mí. sọ́jà ẹ̀kọ́ àbọ̀ kan èmi ò jẹ ẹ̀kọ́ ti fún mi. èmi ò wá jẹ iṣu tí bàbá rẹ̀ gbìn mo ti ń ṣe ọ́ tí ìyá ọmọ bá nílé fọmọ ẹ̀kọ́ múmu ní ẹ̀kọ́ jíjẹ nì èwo ń ti sú ọ jẹ sú bàbá rẹ̀ gbìn sú sẹ́ǹkùlé. ṣebí mo sọ fún ọ mo sọ fún ọ mo ní ìfún ẹ lógì kọlọpọ ńlẹ onírárá o ó lọ bá yàrá pé kó fún ẹ lẹ́kọ̀ọ́ òun nu. Hmm, àwọn burú jáì ó burú jáì kí yàrá pé wọ́n lè fọmọdé ní ẹ̀kọ́ ìgbà kọ̀ọ̀kan mú. Hmm. ẹ dákun sẹ́nu kan tẹ̀ wá fún mi ní ẹ̀kọ́ òun àbí kán fún mi lógì kí n lọ pò àbí ẹ̀kọ́ tí wọ́n á dànù. ẹ dákun èwo ló ṣe ní láǹfààní. Ah, ah, èyí tó ṣe ní láǹfààní náà ló ti mú yẹn. Hmm, ìwọ ni kò mọ̀ wọn ara ẹ ní tèmi o mọ̀ wọn ara ẹ. Ah! ṣé ẹ ti ẹ rí wàhálà ìtìyà alápẹ́ òdùn bí ti wulẹ̀ kí ó mọ ọ̀rọ̀ yẹn lápẹ́ òdùn mi o ṣùgbọ́n sí ẹlẹ́mọ rẹ sí kíra bọ́ndì kún tí ò tí ì mọ ibi tí ó ṣẹrù kà ah, bẹ́ẹ̀ sì rèé ẹni tí ò tí kú ò tí mọ orúkú tí ó pa. bẹ́ẹ̀ni tí eh. ò tiẹ̀ rí ládàáda tí mo ń ṣe kiri àdúgbò yẹn. kí ni. ikú òsì ọ̀nà ni gbogbo ẹni tó ro kúrò mi tọmọtọmọ ikú òsì ọ̀nà lẹ́ẹ̀kú ẹ̀yin alábòsí ẹ̀yin ẹlẹ́jọ́ ọ̀yà ẹ̀yin ẹlẹ́nu sípòtì ọlọ́rọ̀ rádaràda ẹ̀kàn jókòó èyí tó dúró dúró tàgò èyí tó jókòó jókòó pàtàmù èyí tó dúró kàn jókòó ó kàn jókòó ṣòro bí igi tí ò tí ò lẹ́ka ẹ máa rojọ́ ọ̀gá lápẹ́ ẹrù ẹrù ẹrù dáadáa ọlọ́mọ ẹ̀fẹ́ ẹjọ́ náà kó ṣe yín léṣe ẹjọ́ ọ̀gá ẹjọ́ ọ̀gá lápẹ́ náà lẹ́rù lẹ́rù lẹ́rù ìgbẹ́ àgbẹ̀ ọlọ́mọ ìgbẹ́ ìgbẹ́ sórí òòrùn ìyá lápẹ́ ìyá lápẹ́ ìyá lápẹ́ ìyá lápẹ́ ẹ máa rojọ́ ọ̀gá lápẹ́ kẹ́ ẹ má ní sẹ́ kẹ má ní sẹ́ńtẹ́sì láàrọ̀ de má ní de kẹ má ní lò kẹ sáìkò kò sí kẹkẹ máa ní kí ọ̀dà lápẹ́ kó yẹ kó yẹ ìrẹ́lẹ́ ìlókòwò kẹkẹ ẹ̀fọn. kí ni sì yára kí ló bàjẹ́ lára wọn. ààyè ah, ìyá rẹ ti là bà. sọ èsì òkè tí wọn ti ta ni. Ah! bí wọn ṣe lọ wọn ń wí lọ ni o wọn padà ti wọ wí o. bẹ́ẹ̀ni. wọn bá ti lọ bá nǹkan kan ra yàtọ̀ yàbá apọ òsì. ayé ìyá alápẹ ti bàjẹ́. àwọn olórí ibú. èdè kèdè ìyá tó kú mọ́ kú alọ̀run. ó yẹ lọ wábì kan Ah, ah. ta ló fẹ́ jọ ẹ wò ẹ fẹ́ la ẹ̀yin báwo ẹ tó bẹ́ẹ̀ kí ni. ẹ ọyá bẹ̀rẹ̀. wọ́n ló máa kọ́ mi láyò. ọ̀gbẹ́ni níta ó máa yò tó mi ni. ẹnu ẹ lájọ wáyé. tí ìbọn lówó nú. ọ̀yá kí ló ń wò ó. ṣé mi ní fojú wáyò tí bẹ́ẹ̀ ta ni. mo ti gbọ́ máa wo ohun tẹ́ ẹ tá à ń sọ nìyẹn o máa yòó ta wà á máa bẹ́. alo o ṣe sùúrù fúnra rẹ. ọmọ òfófó máa ẹ máa yọ. ó yá ẹ bọ̀ wọ́n. ẹ ní sùúrù ní sùúrù kí ló ṣẹlẹ̀. Ah! kí ló ṣẹlẹ̀ yìí. èmi ni kí ló ṣẹlẹ̀ yìí nígbà tẹ́ ẹ gbowó ṣe bẹ́ẹ̀ ṣiṣẹ́ ẹ̀yin àgbàdàjà ẹ wọ́n fowó mi ń tayò. lè adi lè adi o ṣeé ṣe láàánú. àdán ah! ó ṣe jẹ́ ó farabalẹ̀ kó sọ̀rọ̀ lẹ́nu àgbẹ̀. sẹ́ni tí a fẹ́ ṣe la fi wà ń bí o ńgbà tá a rò rò rò rò nu ilé tá a wò pé ibo la fẹ́ ro ọ̀rọ̀ ẹ làwa ni ká wá síbi ká ṣe lé ipa rònú rẹ àmọ́ parọ́. ẹ kò lè yé ohun táyọ̀ Yorùbá wà fún ni pé kéèyàn lọ relax ní olóyìnbó ńgbà tá a ro gbọ́ ọ̀rọ̀ ẹ pé tọ́rọ̀ ẹ difficult gan ọ̀rọ̀ ẹ le gan o láàwò pé já lọ di ayò solution máa jáde adẹ́tìrí solution kò tó dé ẹ ṣe é ṣe lóore ó dé bẹ̀rẹ̀ sí ra lẹ́yìn lára. là ń lọ ní two o'clock. Ìlara Eh, lẹ́yìn tẹ́ gbowó lọ́wọ́ mi hmm. ẹlẹ́yìn lọ lára ah, ìmà ní lára o ah, àdọ́wọ́ pé rọ́là ń pa ìmọ̀ ní lára tó bá jẹ́ rọ́là ń pa hmm. kó má da fún ẹ ah sorry má da fún ẹ tó bá parọ́. kò sì ní da fún ọ àdọ́ kò sì ní da fún ọ lọ́jọ́ ah, kìíní ọ̀nà tẹ́ ń bẹ̀ tẹ́ ń sunkún bí ẹgbẹ́ kíkí fún yín tẹ́. mo wá ṣàánú yín mo fún yín sẹ́ mo kó fún yín ẹ mọ́wọ́ mi ẹ fi lábẹ́ gbádùn ẹ̀yin àgbàdá ti jà tí alápá máa jẹ́ báyìí. lè adé lè adé ẹgbẹ́ ìṣùkọ́ nìyẹn o èèyàn yìí sọ ọmọ kékeré yìí sọ fàgbàlagbà wípé wọ́n ń sunkún bíi egbére wàá gbọ́ farabalẹ̀ sórí aago méjìlá ń lọ sí ìlara tó bá di aago mẹ́rin four o'clock ọ̀rẹ́ a ti níyànjú. kódà kó máa dago mẹ́rin yín ti gbẹ̀mí lẹ. olóògùn ọjọ́ rẹ̀. ẹ ẹ ẹ ẹ ló jẹ yín. yẹ yẹ yẹ yẹ yẹ yẹ. olórun àsùnbọkọ orun wo lọ ń sùn orun wo lọ ń sùn ọsùn sùn sùn sùn sùn ọsì rí tẹlẹmù tẹlẹmù mo rí ìjókòó iṣẹ́ èmi ò ti ṣe látàárọ̀. ṣé n ti pọn mi yẹn mo ti pọn mi láàárọ̀ mo sì ti kiri. ọ̀dà ọtí pọn mi ọtí rin e, èrí tí mo fi ṣe egbògi ọtí dànù. lọ́la tí mo lá ní ẹni fún. irú àláwo tẹ́nìkan ò lá bàbá mọ bí mo wà ní ẹni fọwọ́ kàn mí. irú aláwo lọ látẹnìkan ò lárí tó wá sòtò wá sunukò wá sẹnu báyìí ó sẹnu sùkùtù bí ẹnu déńdè èmi ó mú ọ èmi ó mú ọ kò lè yé bàbá rẹ ta ni ò lè yé kí ni ò yí ọ ó yá bá ṣe rí tẹ̀lẹ̀mù yẹn bíi tẹ̀lẹ̀mù tẹ̀lé mi kọ́ tẹ̀lé mi bá ta ọ̀lẹ́ alásùn bọkọ̀ ọ̀rí bó ṣe rí bíi pọfupọ́fù àjàṣẹ́ Bobby. ìyá ńlá pé ẹlẹ́kọ̀ọ́ ẹ bá àwọn ará ẹ̀pẹ́ jẹ̀fọ́ ó gbóná fẹ́lifẹ́li ewele ewetí ewele. hello báwo ni. ẹ títà o ó jàre. what's up tí ọlọ́run ẹ lè fi nǹkan tó dáa wé nǹkan tí ò dáa láyé good thing and bad thing they are different from each other <laughs> ọlọ́run ìyá alápẹ̀ ẹlẹ́kọ̀ọ́ èwo la tún rí gbọ́. Ewo ni ewo la tún rí gbọ́ yorùbá níbi tí ọ̀kánjúwà ẹni bá so sí ibẹ̀ láti ń ka ẹ̀ṣẹ̀ ni fún mi láti pé mo wá yọjú síyàwó mi mo wá kíyàwó mi ń ta. ìgbà wo ló fẹ́ ìyàwó tó bù mí gbọ́. kí ló fa àmọ̀ràn bí ní ọ̀yọ́ èwo ni ìgbà wo ló fẹ́ ìyàwó tó bù mí gbọ́. làbí. jọ bọ́lẹ̀ ń bẹ̀ o máa mọ̀ o máa rò pé o tó ń sọ ni bọ́lẹ̀ ń bẹ̀ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe ẹ ṣe ẹlẹ́ni ò dẹ̀ ní gbà ṣe èmi náà ṣe ẹ́ àdùnní àdè. kóró gbá lẹ́nu ẹ. fún kínní. ń gbà wọ́n ìfọ́ èmi wọnú ilé ìwọ yìí ìwọ yìí pínín sí báyìí lórí. ẹ ó dà bẹ́ẹ̀ tó bá lọ ro ogun ẹjọ́ ìrọjà wà á rí pé màá pass màá dẹ̀ yege o sọnù dialogue tó sọ sí i pé ìgbà tó ń fẹ́ fẹ́ ìwọ wọnú agboolé wa yìí bàbá yín tó jókòó tọ́lọ́hún kẹ́yìn oníbó ṣe wà rè which means pé o bá bàbá yìí lé ni yẹn ni yorùbá fi sọ pé araba ní bàbá ẹni ababalaba ní bàbá bóyá jẹ́ nìyẹn <laughs> jẹ́ sọ òdodo kan fún ẹ wà á rí i pé mò ń parabulate mò ń parabulate ẹ̀tọ́ mi ni o ìka tó bá tọ́ sí mú báyìí la fi ń lọ mú ìka tí ò bá tọ́ sí mú tá bá fi lọ mú ó máa ṣe kí ni ó máa go wrong way bàtà ìyẹn kọ ṣúùtì bọ́ọ̀dà bọ́ọ̀lẹ̀ kó tó di pé wọ́n throw away ó ní mọ̀lẹ́tọ̀ àti tẹ̀sẹ̀ bọ̀ ìyẹn ló ṣe rí mi tí mò ń parabulate surround you. bó o bá rẹni bọ́ọ̀sì tọrọ èmi ò bọ̀ sọ bàtà tó ń sọ kọkọ sùn tó ń sọ O tẹ́gbọ̀n rẹ̀ tó bọ́lẹ̀ ó tóbi jẹsẹ̀ rẹ lọ. òun á kí n wọ bàtà tó bá fún yàn lé wa aláìkí bàtà tó bá fúrì ìyẹn ló máa rí tí bàtà bá fẹ́ wọ bàtà bàtà tó fúrì báyìí tó máa wọ wọ́rọ́ ká ní bàtà rí orígbó wọlé kò níyàn la ẹ̀yà rẹ̀ tó fàyọ̀ báyìí bàtà irú bàtà yẹn la máa ń wọ̀ n ta use money nìyẹn lé wa mi ò use money. kí bàtà fún yàn pé ìjẹ́ nìyẹn. bó bá yá ọ ọ dìde ọmọ bá kátikàti ẹ̀rá dánradẹ ọmọ kó lọ torí mi níṣẹ́. òfin láti lọ iṣẹ́ tó bá fẹ́ ṣe èmi àjókòó sí di ẹ̀kọ́ ọmọ alájẹ́ ni mí màá bẹ́ẹ̀ ta gbogbo ẹ̀kọ́ tán ọlọ́run yóò máa fún mọ́ bóyá nífẹ̀ẹ́ tó. má bàa ń jókòó tì èmi ní ń jókòó ti ẹ̀kọ́ mi kò sẹ́ni kankan tí ń ti ṣùgbọ́n ọmọ tí ń ṣe fún ọ yín tí ọ ni mọ ọ lọtọrí irú yín ẹ gbọ́rọ̀ ló ẹ gbọ́rọ̀ bọ̀rọ̀ ẹ gbọ́rọ̀ ẹ tètè gbọ́rọ̀. ọlá gbọ́ ṣe sọ̀rọ̀ bó ṣe bó ṣe sọ̀rọ̀ ẹ̀ kàn dá mi lọ́rùn èmi tó yẹ pé mi àti ẹjọ́ máa sọ̀rọ̀ ajé tilẹ̀ máa fi mọ́ ni a máa lóru èmi ò níbi lọ. ẹ̀kọ́ òru máa ń dùn. ìrẹ́ ibi tẹ́mi yóò jókòó sí ni dìde ọmọ lọ. kíta ni máa lọ. máa lọ máa lọ. máa lọ máa lọ máa lọ. máa lọ. tí bá lọ kí n kú. ìfẹ́ pa síbi. mo ta ẹ mo di báyìí. tiẹ̀ dúró wa làbí. ǹjẹ́ orí gbogbo àṣà táwọn obìnrin tẹ̀ ń dánsìn gbogbo wa sọ àlè yíyàn wọ́n sọ doge. ẹ hmm. eh, gbàtà tí wọ́n ń dáńsì ni. aṣáwó. gbẹ̀mí débẹ̀ ọ̀rẹ́ mi. obìnrin tó lọ́kọ tí ò lálẹ́ mhm. kò lè bá wọn ní dẹ́gbẹ́ ní. irọ́ wa ni o hmm. kì í ṣe bíi ti ọmọrílé wa àjọkẹ́ àdé tèmi nìkan ṣoṣo. mo jẹ́ ìrírí rẹ. ojú kan ládàá rẹ ní. bẹ́ẹ̀ ni mi ò sì mọ̀. ọlọ́ọ̀lù fún ọlọ́ọ̀lù ìyàwó rẹ wo ló ń sọ. ìyàwó rẹ kan náà ni. ìyàwó ilé ẹ. ewu bàbá wa tún sọ iṣẹ́ ilé ẹ̀mọ̀ ìyàwó mi inú àbá yìí ni. kò sẹ́yìn tí ò mọ̀ mí tí ò mọ̀ mí mọ́ ọ. bẹ́ẹ̀ni dákẹ́ kí ló máa ṣe ìyẹn ìwé ìwòyí náà. wọ́n ń tàn yẹ́yìn náà ń tàn bẹ́ẹ̀ là. ṣé ọ̀rọ̀ obìnrin lẹ wá sọ di nǹkan bàbàrà ìyàwó tiẹ̀ bọ́lọ́ ló fi lẹ̀ sí. ah ìyàwó ti ibo lájọ fi sí. Ah, bàbá òròfo táwọn òbí bá ń ṣèṣekúṣe ìyàwó ọ̀rẹ́ mi ó yàtọ̀. ó ṣe bí ah. ti mo wò dáadáa ó ah, wò sàkún ẹ̀. ọ̀gbẹ́ni dákẹ́ ṣé kí n dáyà já yín. Hmm. lọ́wọ́lọ́wọ́ báyìí mo mọ ibi tí ìyàwó ẹ̀ wà. bàbá òròfo tún dé. bẹ́ẹ̀ wọn bẹ́ẹ̀ wọn kọjá wájú ilé mi tán rí ibi tó ti ń ṣẹ́gi. ó lè jẹ́ bẹ́ẹ̀. gbóná tá ń mọ ilé akínyọ nù ṣe bẹ́ẹ̀ má kínyọ. Hmm, akínyọ kan náà. tá a mọ ilé rẹ̀. a mọ. ṣé wọ́n mọ bẹ̀. ọ̀dà jẹ́ káwa mẹ́tẹ̀ẹ̀ta dúró báyìí ìwọ sáré lọ lé akínyọ inú yàrá akínyọ nìyàwó dèdèrè yìí wà. irọ́ jẹ́ kó òun lọ kí wọ́n dúró. ìyàwó tèmi tí ń bẹ́ẹ̀ mi tó ti ń ṣẹ́gi ilé lẹ́wọ́n náà rí inú ilé akínyọ. a ní kó o jẹ́ kó òun lọ náà. lọ́bọ̀ ìsìn àlọ́ àjọ lọ bí n bá máa lọ gan àjọ lọ ni. òun ò gbà mí gbọ́. jáde bẹ́ẹ̀. Alábí. ìwọ náà gbà bàbá ìgbọ́. ebe o ní kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n eh, bàbá òròfo bàbá òròfo bàbá òròfo ṣé ẹ mọ̀ pé mo mọ̀ yìí ah. ẹ̀mẹ́ta là ń pọ̀kùn pọ̀pọ̀ ṣé ẹ rí pé ẹ̀mẹ́ta mo pè yìí hmm. tí n bá file hmm. délé akínyọ tí n bá file délé akínyọ tí n bá eríyàwó mi bẹ ẹgẹrù hmm. yìí ọ̀rọ̀ láti lè yí eh, lábàá eh, yìí o. ṣé kí wọ́n sọ nǹkan fún ọ tó bá wá délé akínyọ tó bá wá bá bẹ́ẹ̀ tiẹ̀ bàjẹ́. Ah, mo dé kò sí kankan kẹ́mi ò lè bàjẹ́ mi ì bàbá òfo ẹ̀rọ ọ̀bọ níbẹ̀. nìṣó nìṣó ẹ má jẹ́ n bá yín bí o. dèdèrè làwọn eléyìí. àṣírí yẹn ti bọ́ọ̀lù bọ́ọ̀lù jọlọ jọlọ ìfọ̀jẹ̀ ìṣubú. lọ́dẹ́nu bí lọ́dẹ́nu bí omi ìsáyé lọ́dẹ́nu bí omi ìsáyé tọ́ba ìgbé wọlé tọ́ba ìgbé wọlé sórí wòmí wọ́n dẹ̀ fi tiẹ̀ fẹ́ ta tiẹ̀ fẹ́ yẹ èmi lọ́ọ́ náwó sí lọ́ọ́ gbowó sí mi ah, ṣé wọ́n ti gbàgbé pé ajíniláyà bí ọ̀jẹ̀ bí ni. Ah, ayẹyẹlẹ kìlọ̀ fún. ọwọ́ oh! àgbàgbẹ́ o ipa ká tàbí lọ wà bọ́bá ìṣe yánmọ yánmọ wọ́n nà tiẹ̀ ta. yé mo dára wọ́n yẹ tèmi ta eh, eh, èmi ah, akínyàn eh, lẹ́nu rẹ. sọ́ọ̀sọ̀ kan jẹ́ pèmí ni. wọ́n wọ́n fi àlọ́ sọmọ́dì gbàgbọ́ lọ́wọ́ òjò. wọ́n nà tiẹ̀ ta mo dára wọ́n nà tiẹ̀ tẹ̀. ọbẹ̀ lọ́sẹ̀ wọ́ọ̀bì kí lorúkọ ẹ̀ sọ yálẹ̀ lọ́tún fojú mi rí bì tó yàrá lọ́tọ̀ fojú mi níbí o jẹ́ kékeré ọ̀pọ̀ bá burúkú tó bẹ́ẹ̀ yín rí kó bá sẹ́gìrì sẹ́mi lára o jẹ́ kókó bá burúkú bá sẹ́gìrì sẹ́mi lára ayé ètò àjẹ́ wọlé nítorí ẹ̀rọ bá sọ̀rọ̀ àwọn àwọn ọ̀rẹ́ ọmọ ìlọ méjì àwọn ọ̀rẹ́ ọmọ ìlọ méjì mọ́ máa ṣe báyìí. a kì í lọ kí ni dún. Ah, ọ sì ń sọ̀rọ̀ bọ́ọ̀ bá wọn sọ pé wàhálà wàhálà wàhálà ìwọ ni wàhálà abàyè ọmọ ẹlẹ́yà ọ sì yí láta ọyọ ah. ah, pa ọ ni olórí ibú ni ọ. ẹ ní la ẹ wá ẹ má dọ̀dọ̀ o ẹ fẹ́ dẹrẹ rédíò asọ̀rọ̀mọ́gbèsì ni ẹ ní làákà o nǹkan ti ṣe yín o ara yóò yá o ẹni bá ibà kójú pọ́sì ni èmi nìkan ara yóò yá sẹ́ẹ̀ bára yín bá wa yá ni sọ́yà kẹ́ẹ̀tẹ̀ kùlé kẹta sí kẹrin kẹwàá máa fojú sí tí ọba kàn yín ẹ dákun mo jí gbé ni mo jí gbé láti ọkọ rẹ ẹlẹ́kẹ̀ orí àtijọ́ òun náà ní fìlà yín ṣe ló ṣe dẹnu kọlẹ̀ bí ẹnu ẹ̀rọ wọ́n fi lọ́ mi dá sí abojúgun lẹ́gbẹ̀ẹ́ ojú ẹ̀yin dánilẹ̀ ẹ̀dá ẹ̀dá tayataya ìyàwó yìí tí wọ́n ti tí wọ́n yàn lè. ẹ ìyàwó bọ́ bá fẹ́ sí ń bẹ o dábàá ètè fi ọ́lẹ̀ ò lè padà wá. ìwọ sáfù bójú gba ara rẹ lọ́wọ́ ọkọ rẹ̀. sọ́ọ̀mọ̀ pa akọni ni mí ni akọni ni mí bá bá dojú ìjà ah, ó ti kò ti gbọ́wọ́ sókè yóò fi gbà mí. gbèrò ifá kan lọ sọ bẹ́ẹ̀ ó gbèrò ni ọmọ kan máa kíní mí ni tí ò gbọ́dọ̀ sójó. ọmọ òsèlú wálé rẹ̀ báwo lọ ká sí wàá fún náà yìí ò yé mi. kò tọrọ ló sọ o mọ̀ pé olè òní jàgbá kó mọ̀ sí lójú fìrí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. òròfó lọkàn mi mú tààrà òròfó ló tú mi fó. òròfó jóná bóòlù òròfó ṣe wá mọ. ẹ bá ti láwí rẹ wá àwọn ilé ọ̀dọ̀ yà sàfù ló wà nítorí tọmọ ọ wọlé jọmọdélé wọ wọlé wá ọ̀dọ̀ yà sàfù lọ wà. wọ́n ti mọ̀jọ wọlé ńgbà tó ti rí i ṣé wo mọ̀ pa kì í ṣòṣà níwájú ọ̀fọ́n rẹ̀ tó bá dalẹ̀ ṣe ni ó mọ̀ ọ́ tù pẹ́pẹ́. ẹ àmọ́ ṣé gbogbo tójú bá rí báyìí lẹ́nu gbọ́dọ̀ máa sọ ni. ẹ ó dàbẹ̀ sórí àwa láwàá jẹ́ ó mọ̀ pé nígbà míì hmm. tójú bá rí ẹnu ó ṣe kí ni. yóò tì. ọ̀rẹ́ mi ẹ pé tá a hàn. tá a ṣe wà mọ́ ọ́ ká tó ta. inú yóò jó dáadáa kí ló ṣẹlẹ̀. ṣé bí mo ti fi mọ̀ tí èèyàn bá wá rí nǹkan tí ò bá sọ bó làwọn aráàlú ṣe fẹ́ mọ̀. Ah! yóò kọ bẹ́ẹ̀nu ni ah. yóò kọ bẹ́ẹ̀nu ni torí pé kẹsíwá sẹ́nu nìkan yóò kọ bá gbọ́ ara ni. ṣé bí ẹ̀yin lẹ rí tẹ́ ẹ lọ rò fàlàbí pé ìyàwó rẹ mọ́rílẹ̀ ibẹ̀ ló dẹ̀ mí. alábí ah, ló kó o kú ngbà alábí ń ṣe báyìí níbi tá a ti ń tayò tó ń file file file ìyàwó òun bẹ ń lé o ń ṣẹ́gi o mo sì wá jẹ́ kó mọ̀ pé irọ́ ló pa o pé ìyàwó rẹ̀ ń bẹ ń lé o ń ṣẹ́gi tẹ́ ẹ bá délé akínyọ yàrá akínyọ nìyàwó rẹ̀ wà. bàbá bàbá ṣe mọ̀ pé kankan lèèyàn ó sọ tí ó ní. ṣé èdè sábẹ́ mọ̀. àìmọye téèyàn ó sọ tí ó ṣe tí ó ṣe léra wọn léra wọn léra wọn léra wọn èmi ò mú ìṣòro. ẹ wà ní sọ mi mọ ẹ ní sọ ẹ ní sọ ẹ wọ ẹyin méjèèjì ẹ ní sọ mi mọ. ẹ wọ kí ẹ ní sọ pé abúlé ayé wa ni bẹ́ẹ̀ nàwọn sọ ni mọ bẹ́ẹ̀ nàwọn sọ ó yà nàwọn sọ. ẹlẹ́kọ̀ọ́ yìí ti dé o ẹlẹ́kọ̀ọ́ jẹ fọ́ ẹlẹ́kọ̀ọ́ yìí ti dé o ẹlẹ́kọ̀ọ́ jẹ ọkọ yìí ti dé o ẹlẹ́kọ́ ẹ̀jẹ̀ fọ́ ẹlẹ́kọ́ o ẹlẹ́kọ́ yìí ti dé. ọmọ ẹlẹ́kọ́. èlò rẹ̀. mẹ́ta mẹ́ta ni. owó rẹ̀. owó ẹ̀kọ́ rẹ̀. owó náà ló dàbí tó ń gbà lẹ́nu ajá yìí. ń bí bẹ́tábẹ́tá lẹ̀kọ́ ẹ mo sì mú méjì mo fọ́ múrí márùn. ebi bẹ́tábẹ́tá lẹ́kọ̀ọ́, má sì mú méjì mo fọ́ múrí márùn. ń bọ̀ kọ́ ọ́ bàkó tó fẹ́ mówó bóde èmi ṣe bí owó gidi ló fẹ́ mú bóde gbogbo àwọn ilé tó ti wá bó lójú nǹkan tó ti bó ojú ẹ̀ nǹkan. bí mo ti bọ́ ọpọ́n padà síbẹ̀ níbi ẹni ọba sọ fún ni ó bá mi pọn padà ọwọ́ ọ̀dọ̀ tí ó yọwọ́ ìdọ̀tí kúrò ń bẹ̀ bí ṣe rí rèé o ń pọ̀ dámidó tó lòun fẹ́ rà kọ́ mo ṣe bí ọjà gidi ló fẹ́ rà o àwọn òkúta àìnítẹ̀lọ́rùn tó lé ọ kúrò nílé ọkọ ọkọ tó jẹ́ pé ṣe ní tọ́jú rẹ gbogbo tó bá fẹ́ ní ìṣe fún ọ ó ń kọ́ ọ lójú ó ń kọ́ ọ ní àfìgbà tó ṣe ránu orí burúkú pọ́ọ́ tọ́fi lè kúrò ńbẹ̀ ìranù àìnítẹ̀lọ́rùn ó ti bẹ̀rẹ̀ dédìí ẹ̀kọ́ lẹ́nu ẹ̀ sọ̀rọ̀ ìwọ kan gbẹ́nu ẹ̀ wá ó ń ranù àsọtọ́rọ̀ èsìkùrí bùtíìkì ń bọ́ lọ́nu eégbọn lójú ìjọ ṣé wọ́n ti lọ́kọ fọ́ọ̀tì lọ́kọ. ẹjọ́ ó sàn adélébọ̀. èmi ti ṣe kan ìwọ náà ṣe tiẹ̀ ṣe tiẹ̀ ó ti délé ó ti wá ẹ̀rí ó ranù ó ti ń ṣekú ló ń ṣọ̀rá owó ìyá kan lọ ọmọ ràn ìyá lápẹ́ lẹ́kọ̀ọ́ àti lápẹ́ ọmọ rẹ̀ ìyá no nonsense lápẹ́ gangan òfóṣì ewele èwè tí ewele ara ẹ wá ń wòye ẹlẹ́kọ̀ọ́ ìyá lápẹ́ ẹlẹ́kọ̀ọ́ ẹ bá wa rẹ̀ pẹ́ jẹ̀fọ́ ó gbóná fẹ́lifẹ́li ewele èwè tí ewele. lápẹ́ ó sì ń kọjá wájú ilé ọba ò kọba orí mi ọkọ ẹ ń dúró ò lè yà kó kí mi pé baálé mi ò ẹ káàárọ̀ ṣé ẹ ti jẹun àárọ̀ kí ni. ta lẹ̀ ń bá wí. ṣe ṣe pé méjì ni. èmi. jẹ́ ń sọ ọkọ fún ẹ ẹnìkan gba kánbó lọ́wọ́ mú o àtẹ́lẹsẹ̀ ló lọ́nà ẹnìkan sì bá yín mímí dùn mí èmi ni wọ́n lò ọgbó darúgbó kùjẹkùjẹ. èmi ò wá ń ṣèyàwó yín o nítorí ẹ ń sọ̀rọ̀ ní ìsìn ẹni yínmíyínmí ẹni kánbó ṣé mi wá jẹ́ yínmíyínmí àbí mo jọ́nà àbí mo jẹ́ kánbó kẹ́yàwó yàwó yín síwájú ẹ rí bó ṣe rí ẹ mọ̀ pé mò ń sọ fún yín pé tí bá ti ń kọjá ní ẹ̀ka yé dá mi dúró ká yé pè mí ìyàwó yín mọ́ ẹ dá ìyàwó yín mọ̀ ní àbójúndùn yín ó dà ń pẹ́ ẹ ti wọ wèrè ẹ mọ ohun tí ń ṣe yín. wá bá ń jíṣẹ́ kan tó bá délé fún ìyá rẹ̀ sórí gbogbo bó ṣe sọ̀rọ̀ sí mi bá ń jíṣẹ́ bẹ́ẹ̀ fún ìyá rẹ̀ bó bá délé. ẹ máa rán mi sílẹ̀. irú ọ̀mú ni kò bá ń kí ìyá rẹ̀. èmi náà rán yín sílẹ̀ bá ń kí ìyá ti yín. látọdún wo ìyá tó ìyá tó bá láyé. ẹ rí bó ṣe rí òròfó ẹlẹ́jọ́ òsì. sórí bó tiẹ̀ ṣe ń bínú yẹn mò ń rí lójú ẹ bẹ́ẹ̀ ni ìfẹ́ rẹ ìfẹ́ mi ló ń hàn lójú ẹ ló bó ṣe ń wọlé ló ń jáde. mo ń wò pé ah ojú orí ojú orí ìwọ náà kú sẹ́ni. tí mo tún ṣe rẹ́ẹ̀nì nǹkan bò ló lè ṣe lára yín ah, ó tún dùn mọ́ yín pa náà ni ẹ rí bó ṣe rí ọlọ́run ló mẹni tán mọ kan tán lọ dá ṣe kiri àdúgbò tán fi fọ́ yín lórí tẹ́lẹ̀ tó jọ yín kí ni rọ̀rọ̀ títí ẹ ìdígan lébi ẹnu ọ̀gán yán àbẹ́ẹ̀rí fuwafuwa àfi bíi fùfú fọ̀ ìwọ ntí màá yà sọ́tún yà sósì tí màá fọ gbogbo ẹ̀ tá a mọ́ màá bó bíi ṣàkì ìwọ wo bójóògùn màá fi mú ẹ ẹ dóná báwo ló máa ṣe mọ̀ pé wọ́n nà mí iṣẹ́ àdán olórí burúkú ni o iṣẹ́ àdán ló máa ṣiṣẹ́ yẹn ó wọ́n wò ìyá ẹlẹ́kọ̀ọ́ ìyá ńlá pé ẹlẹ́kọ̀ọ́ ẹ bá wa rẹ̀ pẹ́ jẹ̀fọ́ ó gbóná fẹ́lifẹ́li ewele ewètí ewele. ó ti ń ṣekú ló ń ṣọ̀rá owó ìyá gbọ̀n lọ́mọ́ ràn ìyá ńlá pé ẹlẹ́kọ̀ọ́ àti lápẹ́ ọmọ rẹ̀ ìyá no nonsense lápẹ́ gangan òfóṣì. àní ọ̀sẹ̀ kan nígbà kan báwo ẹni táyọ̀ dúró kẹrẹ̀ kọ́ kò sẹ́kọ̀ọ́. mi ò rẹ́kọ̀ọ́ mi ò rẹ́kọ̀ọ́. ẹ̀kú àná. Um, àjèjì mi báyìí wọ́n transfer mi wá síbí báyìí ni um, mo fẹ́ serve ní agbègbè yìí so ilé baálẹ̀ ni mo lọ. tẹ́ ẹ bá máa ìgbéyà kẹ́ ẹ júwèé fún mi ẹ jọ. kí n júwèé ilé baálẹ̀ fún yín kí n lè júwèé fún yín. màá mú yín lọ. thank you. tí bá ní kí n júwèé ibẹ̀ fún yín ẹ lè mọ ọbẹ̀ torí ó wọ kọ̀rọ̀kọ̀rọ̀ ẹ jẹ́ mú yín lọ. oh i would really appreciate that thank you so much for your kind heart. la lápẹ́ ẹbí mo ní wọn mọ lọ ọkọ̀ jálẹ̀ ọ ní wọn yóò dúró ti kọpa. wọ́n máa lọ le bó ti má lè dòde hàn ewu làbúrò àtàkù tí wà á hàn. àbí. ẹ ẹ mi bẹ́ẹ̀ mo má lè jò wá tí n bá wá dúró kún un fẹ́ rí fi ìdí kókò kí ni tó burú ń bẹ ebí mo mú wọn wá. ẹ ẹ̀yin àgbàlú baálé ọkọ òlu kára olè o èmi ò lórúkún ẹjọ o. Ah, ah. mi ò lẹ́mìí àti báyà alápè fa wàhálà kankan lápè ni olóhùn ó dùn. ẹ jẹ́ ó dùn ó gbọ́n a fẹ́ sọ. ọ̀dà láwùyí. ọkọ mi. ibi ọlọ bó wà ní. mo kúkú débẹ̀ àmọ́ gbà tí mo débẹ̀ ǹbọ̀ nọrẹ́bù o yorùbá bọ̀ wọ́n lẹ́nìkan ìfárí lẹ́yìn olórí bàbá fi hàn bọ̀. baálé ṣé kí n mọ mú kọ́pà lọ lé ọ̀dọ̀ wa yàrá ń bẹ ń bẹ yàrá pọ̀ lọ́dọ̀ wa. àà ah, ah, yàrá pọ̀ ń bẹ ó fẹ́ máa mú lọ. ó hmm. fẹ́ máa mú kọ́pà lọ lé ọ̀dọ̀ yìí. kọ́búrú ìyá lọ́jà lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ yàrá ń bẹ lé ti ọ̀dọ̀ ìyá lápẹ̀ẹ́dẹ́kọ̀ọ́ ọ̀dà mm, eh, mo fọwọ́ sí kọ́ máa mú kọ́pà lọ. kọ́pà ìjẹ́ bó ṣe jẹ́ eh, olóyè olóyè. kọ́pà olóyè eh, ẹ máa lọ. lápé. màámi sọ́ọ̀mù pẹ̀sìn ni baálé àtàwọn àgbà ló fẹ́ fi àṣẹ yìí náà ṣe ní ọmọ mú kọ́pà bọ̀ nílé. síbi ti bò. sọ́ọ̀mù bẹ́ẹ̀dì tí èmi àti ẹ tá fi ń sùn à ń gbé lérí ara wọn ni wa àbí kọ́pà ò sùn láàrin wa. wa kódà kò lè sùn wa. ẹ̀yin àgbà náà lẹ sọ pé tẹ́rù bá kọ òkè tó bá kanlẹ̀ ó tún níbi àgbékà ẹ̀yin ní kẹ́rù níbi tá a lè fi há àbí ọ̀dọ̀ ya mọ́ yẹn ní kọ́. má ti ẹ̀rọ bẹ̀rù rárá má ro bẹ̀rù kò sọ́nà ń bẹ ṣùgbọ́n ìrírí ọ̀dọ̀ àjírí. ọ̀dọ̀ àjírí. ọ̀dọ̀ ẹ̀ ló kàn ọ̀dọ̀ ẹ̀ ló kàn. ọ̀dà ọ̀dà ya ọ̀dà ṣé ẹ tètè lọ nísìn. ẹ jẹ́ àyà tètè lọ ní kọ́mọ́nkóbó. ìyá mòye ṣé o ti gbọ́ tuntun. pé kí nu o jansen. wọ́n ní kọ́pà tí ìjọba rán wá sílùú hmm. pé kó wá máa káwọn ọmọ ńléèwé wọ́n mọ̀ ti gbà mọ́ baálẹ̀ lọ. sẹ́yìn <laughs> ò nìkan ni eh. tẹ́pẹ́lẹ́ àjírí ni wọ́n kó wọn sí àti ìyá àtọmọ wọn bí wọ́n ṣe ń fọlẹ̀ báyìí ní ànulẹ̀ kódà ńṣe ni wọ́n tún lè ṣe bẹ́ẹ̀ bí ìgbà mọ̀lẹ́bí wọn ni. àánú ọmọkùnrin mò ń ṣe mí o lójú rẹ̀ báwọn yóò ti mọ̀ rò pé òun ra láàánú tí ó mọ̀ pé ìwọ̀nba owó tíjọba bá fóun ni wọ́n wọ́n gbọ́ tí wọ́n sì gbà lọ́wọ́ rẹ̀. <laughs> kànmí wá dànù òkú ìyá àdèlè mo ní kí ló fẹ́ra mi ó bá bi kankan kan mi ah. wo kákínà ni dání bá ń sun rárá fọ́sàmọ́ ti fi kìyà tèmi mọ́ oh, mọ́ oh. kankan mi o. ṣé ẹ rí ìyá àtọmọ hmm. ibi tí wọn ò bára wọn dé nínú ìlú ọlọ́run á bá wọn wò ó hmm. torí kọ̀ọ̀kan èmi o hmm. èyí tí wọ́n dẹ̀ ń ṣe ìtọ́ ní òkan yìí a ní àwa sọ nǹkan tó ṣẹlẹ̀ fún ọ. ẹ kí ló fi wá kàn mí ṣé torí ẹ lórí rẹ ṣe fẹ́ bọ́lẹ̀ lọ́rùn rẹ sí kí n tu ọ. Ah! Ah! ìyá mọ̀ yẹ tí mo sì ní wá ṣòfófó fún ọ ló sì wá gbé mi dáhùn ọ̀tún wá. Lápéjú. ah màámi ẹ káàbọ̀ sí dáadáa lẹ́dẹ́. ìgbà wo ló dání sí ń tọ̀lé. màámi tọ̀lé bíi bó o ipa yóò mà ní ká wà èmi ò tọ́ ọ lé o. ìgbà wo ni bùsùn wá di ohun àgbéká. ṣe bí ọ̀dọ̀ àjírí tá a fi kọ́pà sí mo rí i pé kò sí ibùsùn tó lè fi sùn ilẹ̀ ẹlẹ̀ náà ń sùn sí torí bẹ́ẹ̀ mo fi ní kí wàá gbé ibùsùn tèmi fún wọn kọ́ rí òun fi sùn kọ́ yé sùn lẹ̀ ẹlẹ̀ mọ́. ẹ kí ni ti tèmi pẹ̀lú àjírí àti kọ́pà àjírí àti bàbá rẹ̀ tán ni sọ ọba tán ni ṣé nǹkan ò mọ sí ọ sọ ọ̀yọnu àbí kí ló fẹ́ gbà nínú okú ìdèlé ọkọ rẹ. ìyá alápẹ̀jù ẹ máa ń tètè gbàgbé ọ̀rọ̀ ṣé ẹ ti gbàgbé àlá tí mo sọ fún yín pé mo lá ni. bí ti báwo. ó dáa bí ẹ bá ta ẹjẹ́ mú gbálẹ̀ wá kí n fi gbọ́n dáadáa. máa láìkì ẹ torí tó bá especially tó bá fojú burúkú wò mí ara mi kọ́ máa ara jáde dìde kiri o tó kàn máa ń bà mí inú jẹ́ inú ọ̀rọ̀ ẹ̀ kò sí tó ní kí má máa bẹ̀ ṣeré ń bi even kó kó o kúrò nílé gan kó o wà nínú ilé kí n wá dúró bí gẹ́gẹ́ bí ọdẹ mọ́jú kò kò jọ mí lẹ́nìí tì irun téèyàn bá fẹ́ lèèyàn fẹ́ látijọ́ ìta ti wà lórí ọ̀rọ̀ yìí afarasọ afojúsọ àfimúsọ àtúnsọ pẹ̀lú ahọ́n gbogbo tiẹ̀ ni pé o kàn o kàn ń kọ́ o ń kọ́ kò wọ́n láti ṣe àbí eré àwọn ló tún fẹ́ ọ̀nà wo ló tún fẹ́ ká gbé gbà ká fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ àbí. àdán ẹ àṣà. sọ fẹ́ gbọ́ pé ǹṣe ǹṣe náà ni ǹṣe ò sí lórúkọ méjì ǹṣe náà ni sọ̀rọ̀ wà ń ni. o strong o o greedy gbogbo ohun tó o bá ní báyìí o ti láì kó máa fi ṣàwọn jù ọlọ́run. ah lápé lápé lápé kẹ̀kẹ́ lápé ọmọ ọgbà ọmọ àgbọ̀n ọmọ gbàsgbò ọmọ eléṣù ọjà gbangba ní kẹtù àìgídí àìfẹkùtọrẹ gbà bẹ́ẹ̀ <laughs> ibo ló wá dà báyìí. mo fẹ́ lọ gbé oúnjẹ fún kọ́pà adéwálé. ó dà má pẹ́ lọ kíákíá kó dé kọ́mọ́ kọ́mọ́. bámi bámi kí kọ́pà adéwálé tí òun ló fẹ́ jẹ oúnjẹ yìí àmọ́rú oúnjẹ tó jẹ. ẹ̀fọ́ rírò àti ẹ̀kọ́. àmọ́ gbé ló fẹ́ ṣèfò lólùfẹ́ bóyá máa ń tọ́jú ẹ̀ nìyẹn hmm. mo dẹ̀ láìkí ẹ̀ ọmọ ọkọ nìyẹn god bless you ó dáa bẹ́ẹ̀ ìyá alápè ọ̀rọ̀ ilé ayé lórí yẹn o ọmọ kékeré tí ò tó nǹkan o mọ ṣe ń tọ́jú ara wọn ẹ kí ló pọ̀ jù kí wọ́n tọ́jú mi ìjọ tí bọ̀dá mi ti kú ọbẹ̀ tó máa ń ṣètò ẹgbẹ́ gbogbo inú ilé ló máa ń já fi kán tó bá ṣe kò sí ìtò òsè mọ́ ń sìn ẹ mo wà ń bẹ̀ kò sí tó ní pé à bàbá ọkọ mi o àdán o ọbẹ̀ tuntun tí mo ṣe ẹ̀sìn mo ń ṣe fún bọ̀dá yìí rè ẹnu ẹ̀ wá jẹ́ kẹ́ fi gbé nǹkan sọ́hun o kò sí irú ẹ̀ mọ́ wọmọ kékeré ohun tó yẹ kí àwa máa sọ fún àwọn ọmọ kékeré ọmọ kékeré ló ń sọ fáwọn àwo bá ṣe ń kẹ́kọ̀ọ́ lára alápé ó ń tọ́jú olólùfẹ́ ìwọ tọ́jú èmi tì ọjọ́ màá ń lọ́mọ ẹ̀ náà àmọ́ tó bá fà á ké kọ́rí tó lóògbà tán bá bí ìyá ẹni ọkùnrin kan rí kó wá trespass bí tí n bá gé ládàá kó pèmí lọ́mọ àlè èmi tó yẹ náà ń ṣe kú rèmi máa ń ṣèyàn rè especially lọ́sàn-án. àdán sọ fẹ́ gbọ́. pé ìǹṣe ìǹṣe náà ni ìǹṣe ò lórúkọ méjì ìǹṣe náà ni bó bá yọ ọjọkọ ọmọ wa bí tó bá fẹ́ lọ ọmọ wa gbà. torí mi máa láìkí táwọn tó bá ń bínú wo bọ́dì ẹ̀ bóyá ṣéèkì mọ́ bí wájú iwájú yẹn ìṣe ìṣe náà ni àbò <laughs> láìkí ọlọ́run gbà bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ wo wo kí ni ẹ gbọ́ wá kí ni kí ni wá ń bí ẹ wá ń bí ẹ bọ̀ bí ẹ bọ̀ bí ẹ bọ̀ bí ẹ wo bọ́bí níbi tá a jọ wà yìí wà ń bí nà. adéǹlé wọ́n lọ̀rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ ìbáwí o bẹ́ẹ̀ ni torí àwọn yorùbá bọ̀ wọ́n ń téèyàn bá pẹ́ lórí ìgbọ̀nsẹ̀ èsì kéèsì a buy bá àyàn ń bẹ̀ ìwọ rè èso ọmọdé mọ́ mọ̀dínà náà sì rí agbáńtara rẹ̀ bó ṣe wà ó lọ́jọ́ lórí bíi kàlẹ́ńdà aláfọyí ẹ jẹ́ àmọ́ bíi tẹ́ ń lọ lórí ọ̀rọ̀ yàbí. Ah, ẹ ṣeun o ẹsẹ̀ wọn ẹ bá ń bí o mo sì ní o má pàlè lé lórí ibi tó bá ń lọ gan-an ni kò jẹ́ mọ̀ má pàlè lé lórí. wo yìí kúkú pàlè lé ọ lórí ṣe rí ibi tèmi ń lọ òjìnà ọ̀nà tèmi yà sí ló pọ̀ ṣẹ̀dẹ̀ rí màdídà ń wò yìí ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ òun dáadáa mà nífẹ̀ẹ́ mọ̀ dí o ṣùgbọ́n ṣó wá da kí n fẹ́ mẹ̀dí kí n fi ọ sínú ilé ìyá mi àbí ẹ dúró ná kí wá fẹ́ ọ tán kí wá gbé apẹ̀rẹ̀ ẹ̀kọ́lé olórúkọ ọmọ kiri. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ara lẹ́yìn ní bọ̀ adàdàkà àdàkẹ́ ọ má ti lọ rọ̀ wọn. nǹkan ní tó máa sọ tó máa fi gbèsè ayé wọn sọ lọ́yà lápẹ́ náà ni wọ́n tójọ́ tójọ́ gbébòrùn àdúgbò àwọn ẹlẹ́jọ́ yà àwọn ẹlẹ́jọ́ òfò àwọn ẹlẹ́jọ́ òsì kọ́kàn kan sẹ́tẹ̀ ẹ̀dí kan máa rojọ́ náà ni wọ́n mọ̀ èmi ò mọ mẹ́ni tó kó bá èmi lẹ́sọ́ di rédíò àsọ̀rọ̀ máa gbèsè èmi lọ́rọ̀ mi ò lé sí. ẹni orí yá dilé o èmi lẹ sọ di rédíò sọ̀rọ̀ ọ̀rọ̀ mi ò lésì ẹ̀ rí hàn àtọkùnrin àtọbìnrin yín ìyẹn tún mú fìlà ó gẹ́ bí ẹlẹ́mu ń gẹ́ tọ̀hún sọ́hùn. Ah. àti lápẹ́ wà tó fẹ́ kọ́ sílẹ̀ lọ fífẹ́ sọ pé abẹ́rẹ́ ọkọ wa ẹ ká sọ. ká sọ ọkọ mi. ẹ rà bọ̀. àwọn ni. mọ́mí lápẹ́ ńkọ́. ọ̀dọ̀ ẹ náà ló lọ ó lóun bọ̀ abẹ́ ọ̀fọ̀ṣọ́ kó ń bọ ọpọn mi sílé. lápẹ́ tí wọ́n dẹ̀ sọ fún pé kó má ṣèyọnu sí kò ní dá mi lóhùn ìdí tí mo sọ pé mi ò lè san ẹ̀san gbogbo rẹ̀ tí ẹ ti ṣe fún mi tán lélẹ̀ bọ́ mú mi ẹ wò nǹkan ó dà pé inú àwọn ará bíi dùn this time around o ẹ mọ̀ pé wọn kì í tètè san aláwí fún wa oṣù yìí wọ́n tètè san ah, ìdí tí mo ṣe sọ pé this time around mo gbọ́dọ̀ mú ìkọ̀kọ̀ wá fún mọ́mí ah, eh, hmm. mọ́mí ẹ bá mi manage talking. adéwálé màá bínú sí ẹ o èló lówó tó ń fún yín tó tún fẹ́ mú nínú rẹ tó tún fẹ́ fún mi owó òun lọ fi mọ tọ́jú ara rẹ àìsí ìgbowó lọ́wọ́ rẹ kọ́ mi wọ́n ti ń kẹnu bọlẹ̀ káàkiri àdúgbò wọ́n ti ń sọ̀sọ́kùsọ̀ wọ́n ti ń ṣe lọ́n fún mi Ah. kí wọ́n máa sọ sọkúsọ kí ni. mọ́mi ìwọ fa lẹ́nu o nǹkan tó bá wọ lẹ́nu ni kò fẹnu ẹ̀ sọ o. Ah. that's your business àárín èmi àti ó ṣàyẹ̀wà ó yẹ wa <laughs> mọ́mí ẹ máa wọrí ẹ wo àdúrà tí wọ́n gbà fún wa ni pé hmm. kí ọlọ́run máa ràn wá lọ́wọ́ kó gbé àpàdé aláàánú. àdúrà táwọn náà dẹ̀ máa gbà fún yín ni pé kí ọlọ́run lọ rẹ̀ mí. àmì ọlọ́run kí ẹ má ṣàìsàn kẹ má ṣàárẹ̀ ẹ àwa náà èmi àti lápé a máa make sure pé a gbìyànjú láti rí pé à ń tọ́jú yín. àmín àmín Ọlọ́run. ẹ wá ní láti gbẹ́lẹ̀. ẹ ẹ fi ṣe pé oúnjẹ ọmọ ni. o ṣé ọkọ mi ó dáa fún Ọlọ́run mo tẹ̀síwájú dúpẹ́ o. èmi náà máa sáré délé sí máa rí lápé ọ̀dà. màá ní pé kó má pẹ́ because mo dá pé ìfẹ̀yìn nìkan lẹ̀ sí di ọjà báyìí. èyí ti sẹ́ fún. ẹ ṣe mọ̀ ọ̀sùn yóò dà fún ọ ọ̀sùn àmì o. ṣé máa bọ̀ bàbá ń gà ní àgbà. ọlọ́kọ̀ọ́ yìí ti dé sẹ́ǹdú o. kẹfẹ́rẹ́ kọ ni. lápẹ́ èmi ọ̀wọ́n ah. ẹrù tó pọ̀ tó ju owó ẹ lọ ah. Ah, nǹkan mi gbẹ̀mùgbẹ̀mù rẹ̀rẹ̀rẹ̀dẹ̀ jẹ́ ń débẹ̀ kára sílé jẹ́ ń débẹ̀ kára sílé lápẹ́ lápẹ́ kẹ́ni ta ni ìyàwó yín ta ni lápẹ́ yín. ìwọ ni bó o fẹ́ bó o kọ̀ ìyàwó mi ni ẹ̀ bó ló fẹ́ sá lọ. ìwọ lọ ẹwọ bàbá yìí wọn tẹ ẹ̀dá kékeré ẹ̀dá mọ wọn ṣẹrí kàkà kí n fi wá fẹ́rù yín ìyá hmm. wà báyìí títí títí for life ìyá ní lọ́kọ mọ́ ni hmm. bẹ́ẹ̀ ni. o ní lọ́kọ láyé. kí ni lọ́kọ láyé tó o bá ní láyé irun náà dáa wàá lọ ní ní gáràjì ìsàlẹ̀. ẹ̀yin lẹ́yìn níyàwó ń gáràjì ìsàlẹ̀. ayé lèmi ti fẹ́ ní tèmi. kì í tèmi ayé yìí ní tèmi tèmi ìbá tẹ̀ wá nìkan kì wá ń ṣerú ẹ̀yin ní ìwà fẹ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni yìí. ẹ̀yin kìíní kan rádaràda tẹ́ ẹ̀yà jájẹ tẹ́ ẹ̀yẹ ìrabùsàn tẹ́ mọ asẹ́bùrú ń pè mí ìyàwó yín aago ni ó dádì ẹgbẹ̀yìn. <laughs> sórí jẹ́ kí n wá sọ nǹkan fún ẹ hmm. sórí àwọn tó ń bá ní wọ́n fẹ́ dúró láàrin èmi àtiwọ́ pé ká má fẹ́ ra máa sọ fún wọn pé aṣọ gẹrẹ kì í ká gẹrẹ o. ìyẹn gẹrẹ tí àkèrè bá dáwọ́ tẹlẹ̀ báyìí ìgbó ní bẹ́ sí. ìyẹn àkèrè. sórí jẹ́ ìsọ̀rọ̀ kan fún ẹ mọ́ dánú bí mi o. tinubu bá bí yín ó padà báyìí wà á máa rá kòrò. ọlọ́run ní dẹ́. ó máa tẹ̀sẹ̀ pé òrófó dákun fẹ́ mi. láyé kò lè sẹ́. ìyẹn ni wọ. bẹ́ẹ̀ ni ó sàlọ́ọ̀kù fún yín kò lè jẹ́ irú yín ẹ̀yin kìíní kan jáde jáde ẹ̀yin àgbà yóò ṣí mo ní ká yé iṣẹ́ burú mi mọ́ ẹ̀ mọ̀ sọ fún mi pé mi yàwó ẹ̀yin àti tani ilé bá yín bẹ́ẹ̀. tó o bá tó bẹ́ẹ̀ o yà bẹ́ẹ̀. ilé bá yín bẹ́ẹ̀ lọ́ọ̀gùn àgbà yẹ̀ tó fọmọ ní kíni ẹ má fojú gbé lọ bàbá àyà ní kí ni la ní kí ni jábà ẹbẹ ẹnu ẹ ẹ ẹ ti gbọ́ ẹ ti gbọ́ àwọn tó bá fẹ́ yàwó tó bá bẹ ẹnu wọn fẹ́ mú dìrọ̀ ọ̀run ah. bàbá àyà. jábà ẹbẹ ẹnu mo ti máa ń rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pẹ́ balẹ̀ iṣẹ́ jẹ́ ilé ìfẹ́ yìí bàbá ah, àyà. la pé jábà ẹnu ẹ jẹ. Ah. kí ni mo lè ṣe fọ́mọ yìí o. Hey. I... A copper. As you can see. Obviously, yeah, as I can see, I should know. But then, I mean, it's just when I was about saying that, I Ashemi Nikoni, copper tomorrow, Wasibi mm. Baini, but I'm excited seeing you anyways, yeah. yeah. CDS? No. a lot of Kano, so I got in here yesterday and I'll be doing my first CDS tomorrow. Okay. Yeah. Okay. Okay. That's good. That's good. Ah, I don't even. I mean, I'm so so so so excited. Um, <clears throat> Adewale Badmus to All right, uh, I'm Olajumoke Anibaba. Nice to meet you, darling. Same here. Yeah, ibo ni o wá put Oh, um, ile man politician or I don't know. Honorable. Yeah, honorable. So ile ilé wọn fimisi? Anyways, I mean, gave me you one, you know. But then before I go somewhere else, not too bad. You know, mm. yeah. I mean, it's it's a good place around here. I must tell you, it's a very good place around here. But this okay. has a PMG, so it makes it makes us uh, something like Adam and Eve. Um, Excuse me. That's just the joke, anyways. <laughs> uh, however, hope you don't mind. Um, can I have your contact? Sure, sure. Okay. Okay. Okay. Let me give you. yeah. Uh, Okay, sorry, it's incomplete. Uh, okay, yeah, that's okay. just beat me, right? Yeah, I will. This is your WhatsApp number, right? It's also my WhatsApp number. Okay. Yeah. Nice no problem. Same here. Yeah. Bye. Okay, right? Yeah, Jumoke Baba. Okay. Yeah. I'll give you a call. All right. be good. Yeah. Bye. <laughs> Ah, wale, Wale. ṣé o mind. mọ mi ò mind o kò lójú ara ẹ òde ṣe mí lálejò ni o àlejò ńlá rè but come to think of it ah, Jùmọ̀kẹ́ ọdọ ẹ yìí ó make sense o like ó make sense bàjẹ́ ju ọdọ tèmi yẹn lọ. lọ́ọ̀kì ń gbogbo nǹkan láyé ibi tán ah. fèmí pamọ́ sí ni ká tó mọ̀ wọ́n yẹ máa tó pé <laughs> everybody máa gbalẹ̀ lọ so hmm? it's just for a short period of time. ìbá. <laughs> yíwà òbùkàn sáyé sọ ẹ kàtó kàtó fẹǹsì ẹ wọn yẹ máa tó pé o kàn sóbẹ ní gbóná mà ṣé èmi yẹn lèmi ò ní lock èmi ò ṣe ní lock kó jẹ pé èmi náà fún lóru ibi tó fún ẹ báyìí àláwọn ilé tún wọn gúdọ sárògì. ọmọ kó bìnrin lèmi. yàrá obìnrin lélẹ̀ kí ló expect. Hmm. just for just female room. ìdọ́kẹ́ ìdọ́kẹ́ by like. anyway mo fẹ́ lọ dáná ṣé o máa jẹun jẹ́ kí n hàn tẹ̀wọ̀n o tún béèrè bóyá máa jẹun léni mo ti ń bọ̀ lọ́dọ̀ mo ti sọ fúnra mi pé mi ò ní dáná rárá léni obìnrin's in town so I have to eat. alright ẹyin jẹ́ kí n lọ. ok ẹ eh, bọ dúró dúró dúró ṣé mo lè why not. Okay, you can just pé oorun alẹ́ ni mi ò ní lè sùn <laughs> Okay, oh, ok mo ń bọ̀ yẹ kí n sáré lọ. wàhálà the ice Okay, my girl, sí pé báyọ̀ kì í ṣe bad. Hmm, that's good. Hey, in case sọ ó máa wọ́n tún yẹ pé nǹkan tó bá ń wo ẹlẹ́dàá mi jẹ ló máa wo ẹlẹ́dàá tiwọn náà jẹ. ohun mi jẹ náà nìyẹn. mo dáràn. nǹkan tó wo ẹlẹ́dàá mi jẹ ló ń ẹ jẹ. òun ni. Ah, mo dáràn ah, ah, ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ sì la pera wa. ẹ kú àpérò ẹ dákun mò ń béèrè kọ́pà ni. kọ́pà. ẹ lọ wo bẹ́ẹ̀ jàre ṣé ìwọ mọ̀ pé èmi ti ń fẹ́ àmì náà wo bí kíkà kíkà ìfẹ́ sọ náà nìyẹn. ní sùúrù ní sùúrù ní sùúrù kọ́pà náà béèrè hàn béèrè ẹ èwo ń tiẹ̀ gan. àti lápẹ́ ń fẹ́rẹ̀ kọ́ àti lápẹ́ ń fẹ́rẹ̀ kọ́ sẹ́ẹ̀. kí ló dé ṣé orí tá àpàtà ẹ̀kọ́ ni ọ̀wọ́ agbẹ́mi gbà náà kó fi mí sẹ̀kọ́ nígbà tó ti pẹ́ àpàtà wàá ti di pé kò sẹ́kọ̀ọ́ ó wà sọ pé àti lápẹ́ ń kọ́ bóyá kò gbé mi kò fi mí sẹ̀kọ́ ńgbà náà. fẹ́rẹ̀ kan òun fẹ́rẹ̀ kan wá gbé mi mi kó fi mí sẹ̀kọ̀. o ò dé. ko wa fẹ́rẹ̀ kan. kò wá sẹ́kọ̀ọ́ mọ́. kò ti. mi ọjà yìí dákun ẹ̀kọ́ mi ò dé lọ́la láàpẹ́ um, èwo ló fa ìbínú sọ̀rọ̀ ọ̀dẹ́ ni. ko sọmọdé le sonu ko si le sì le lọ́ọ̀rìn àjò kó má kí ló wá mú ọ tó fọ kọra tí kọra wá mú ọ tó ń kọra mọmọdé tó ń kọra mọgbàlagbà tó ń já wọ̀nyí tó ń já wọ̀nyí wọ̀nyí. ìyá àtọmọ èmi ó dé. ìyá àtọmọ kí ló ṣẹyìn méjèèjì. kí n ti kí n ti. wo lápé wọn ní orí ọ̀kẹ́rẹ́ kòkó láwùjọ àwí fọmọ ẹni àgbọ́ abẹ́ àìsàn títí títí ò ká gidi borí o ò sì níṣòro ìṣòro tó ní ìyá ẹ náà ni ìyá ẹ ni ìyá ẹ yìí ní ìṣòro ẹ torí ẹ̀ẹ́dẹ́wálé kọ́pà kò sí nínú ẹni tó lè fẹ́ ẹ̀ẹ́n méjèèjì ẹ̀jọ sí ní déédéé ipò kan náà tó ti yé ojúmọ́ tó yónú ṣùgbọ́n ìyá àti ẹ̀ tó ìyí tó yẹ kó fi báyìí sòótọ́ ọ̀rọ̀ wọn ní báyìí sọ. wo ẹ̀ẹ́n má jẹ́ ntàn ọ́ sórí adéwálé tó fẹ́ torí rẹ̀ kú ó wà nílé ọ̀nàrẹ́bù o pẹ̀lú kọ́pà ẹgbẹ́ tó ń fẹ̀gúsí jẹyán tí wọ́n ń gbádùn yìnyín bí ìranú ṣúgà mọ̀ tán ra rẹ. adéwálé tèmi. ẹ tèmi ni. olùkọ́pọ̀ ẹgbẹ́ nínú ọ̀dọ̀ yín. Ah, wo gbèsè wá tó jẹ bẹ́ẹ̀ mi náà. lápẹ́ lápẹ́. ẹ wá ah. yàrá ẹ fi lápẹ́ lẹ̀ wàhálà àti ẹnìyẹn ẹ jẹ́ yanjú ara ẹ ẹ jọ kílẹ̀ nílé ibi ń pa èmi ìyẹn ló ṣe kókó. kí ni ìgbà yìí làárọ̀ àtòyìn ti ẹ̀ ń tanra yín lọ́wọ́ ṣe báyìí ṣé mo kó òun gbádùn lórí ẹ. o fọ́ ni gbádùn ibi ti bá o. yes na because ibi tó ti ń ṣe bp ẹ̀ wò fún ẹ̀ wàhálà àwọn ọmọ yẹn ò lọ kọ́ wọn at that wọ́n tún kọ́ fẹ́ ọkùnrin the principal wa. who is this? who is what? wẹ̀yìn o. lápé. lápé. ẹ nà ọ gẹ́ọ̀ tí mo sọ fún ẹ pé òun àti mọ́mí ẹ̀ pé àwọn náà ń tọ́jú mi gbà tí látìgbà tí mo ti wá sínú. Si abúlé yìí. ooo oh, oh. ah, kí ló wà lè máa ṣe ó kò dàbí àbúrò sí mi náà. <laughs> eléyìí tí mò ń wòye kò wẹ́ bí sister sí brother o ó ń wẹ̀ bẹ́ẹ̀ pé kéèyàn rí boyfriend ẹ̀ pẹ̀lú another girl that's the look. are, you, are you joking? Ah, ṣe bẹ́ẹ̀ mi lè mi rí. sila ah. pé how. No, no. I think I think you're getting it all wrong. But you know what? Eh? Mm-hmm. Jẹ́ kí n jẹ́ kí n jẹ́ kí n lọ mọ what's up pẹ̀lú ẹ̀ tẹ bá padà jẹba o lè wọ yàrá tiẹ̀ jẹ́ kí n tiẹ̀ sáré mm. ah you know máa ṣe kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tó okay obviously it can be. all right i'll be back shortly. okay dákun ọkọ rẹ. èmi gbà mi o. e kò ní tó kú èmi gbà lọ́kọ̀ rẹ. sọtọrọ ẹ̀kún ni. ẹ̀rọ mọ́ mi lápẹ́ kí ló ṣẹlẹ̀. gbogbogbogbogbogbo ẹnu ẹ̀ sọ̀rọ̀ Adéwálé ìbámọ̀ ti jẹ́wọ́ ìwọ alára pín abaramóore jẹ aláìmoore ẹ̀dá kíní kan dàgìrì ìwọ kan dàgìrì dàgìrì sọ̀rọ̀ sọ̀rọ̀ nàgbọ̀nsán nàgbọ̀nsán yìí yorùbá sọ wọn ní ojú tó bá máa bá ní kalẹ̀ kì í sàtàrọ̀ ṣe pin. mọ́mí. ṣé o fẹ́ káwọn òbí ẹ̀ kó jèrè ẹ̀ mọ́mí níbo ta mọ́mí ẹ̀ ta nìyẹ́ ẹ̀. mọ́mí ẹ wọ àwọn mìíràn eléyìí pọ̀ o ó pọ̀ níbo ó ah, bá pọ̀ jù kó sẹ́kù àbí kó fi kùn. mo ah, mi ẹ wo ọ̀rọ̀ ọwọ tí ẹjẹ lára ń fẹ́ o ah, ẹ lè máa rán mi sílé fún yẹn ẹ bo àwọn bíi tèmi máa jèrè mi o àwọn bíi máa jèrè mi o because mi ò mọ̀kọ́ tí mo ṣe ṣe bí lápèrè ṣé mi èmi àti ẹ ń fẹ́ra wa ni ṣáájú fẹ́ra dà wọ́n dating ẹ ń fẹ́ra yín dating what's what's wrong with you ayé mi lọ́mọ àbọ̀ are we in the same calibre are you okay. ládùúrú gbogbo nǹkan tọ́mọ mi ṣe fún ọ á fọṣọ fún ọ á gbóúnjẹ fún ọ ó tọ́jú ẹ gbàgán tó dénú lùi sáà mọ̀ pé ńlọmọ mi ti ń tọ́jú rẹ mọ́mí bó ti náwó ló ti ń nára. I was willingly I didn't ask for that. dápẹ́ ẹ eh, èmi ò sọ. mi ò bẹ́ bí kò ṣe gbọ́ wọn kí ni yẹn fún mi and I have been grateful ṣé ṣé mi ò mi ò kí n dúpẹ́ lọ́wọ́ yín ni. Ah, ah. abara mo re jẹ ni ọ. mọ́mí tí mo bá ní tókè ṣé mi náà kì í fóun náà ni. ọ̀ oh, ìfẹ́ mi. kí ló mọ̀ tó ń sọ rárá. nítorí pé o ti rí kọ́pà owó mi máa bá mi jà. see let, let me tell you something wo you have not found your love anywhere I am not the man for you besides we are not in the same caliber. mi gbọ́ gbogbo kí o lè gbọ́. eléèbó bú ni eléèbó bú eléèbó mi ò fẹ́ o mi ò fẹ́ o bí ẹ kó wọ́kọ̀ tẹ̀lé síwájú ṣé dandan ni ah, àwọn jẹ́ àlọ́lẹ̀ baálẹ̀ ẹ jẹ́ àlọ́lẹ̀ baálẹ̀ baálẹ̀ ni ó bá yanjú ẹ̀ baálẹ̀ ni ó yanjú nǹkan tó wà nílẹ̀ yìí torí torí kò yé mi ẹ yé mi mọ́ o èbó bú èbó bú lọ́mọ fọ̀ ah, baálẹ̀ èbó bú. ó wá mọ́mọ́ mi ó mú gẹ̀ẹ́sì áyán hmm. nítorí tiẹ̀ àìmọye ọkùnrin lọmọ mi ti rí tó ti dẹnu ìfẹ́ kọ́ ó ní lá dandan gbọ̀n ọrùn iṣu adéwálé làparò òun ò kù sí adéwálé ọ̀nà ló wá di orí ìyàwó kọ̀yálé ló ní pẹ́kẹ́sẹ́ òun rí kọ́pà kan kọ́pà kan tó wá lásìgboro lòun máa tún fẹ́ lòun tún máa bá lọ. ìyá alápẹ́ ah! ẹja gbọ́ látẹnu kọ́pà ọ̀hún déwálé ọ̀rọ̀ ló gbọ́ látẹnu Ìyá Alápẹ́ bó lọ̀rọ̀ ti rí gan-an látọ̀dọ̀. ẹ ṣeun gan balẹ̀ balẹ̀ àgbáyé àdálẹ̀ látẹ̀. mo dẹ̀ kí gbogbo ẹ̀yin olóyè náà ẹ wo mi ò mọ ìdí tí mọ́mì ṣe ń kọ́ra mọ́ mi nítorí pé ìyá àtẹ̀mí àti mọ́mì tí àjọkọ síra wa ìyá bíi màmá sọmọ ni gbogbo alámọ̀ pé nígbà tí wọ́n transfer mi wá síbí báyìí tí máa wọnú ìlú yìí gbára ọwọ́ lápé ni mo dé sí hmm. mo dẹ̀ rí lápẹ́gẹ́ bíi mẹ̀sáyà mi nígbà tí mo wọlé torí àtìgbà tí mo ti wọlé gbàrà báyìí ló ti dá sí mi ṣé bẹ́ẹ̀ rántí ijó ní ìtì ọyẹ pé òun ló mú mi wá sí ọ̀dọ̀ baálẹ̀ ń bí tí ó dẹ̀ tún yọ̀ǹda pé kí òun máa mú mi lọ sí ilé ọ̀dọ̀ àwọn tí baálẹ̀ dẹ̀ fọwọ́ sí pé kó máa mú mi lọ ní tilẹ̀ tọ́ lọ́hùn-ún ibi téèyàn bá sí ọlọ́run wà bẹ́ẹ̀ láti gbà tí mo ti wọ inú ìlú yìí wá mọ́mì wọ́n ti ń ṣe dáadáa sí mi wọn ò fìgbà kan wùwà burúkú sí mi rí àtàwọn àti lápé nínú ọgbà bíi tá a wà ń bẹ̀ bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé mò ń rò pé àyè pé inú ilé tiwọn gangan ni àmọ́ ẹni tó bá fúnyàn ní nǹkan díẹ̀ ó kúrò ní pé bí a pé kí ló ṣe fẹ́yàn nílùú tí mi ò ti mọ̀yàn so ní tilẹ̀ ń tọ́ lọ́hùn ó ti ṣe dáadáa fún mi àmọ́ kọ́kọ́rọ́ kan tí wàá bìyìn ajá jẹ òun ni ọ̀rọ̀ akọ́nifẹ́síra ni àkọ́nifẹ́síra ni mi ò kẹnu ìfẹ́ sí lápè jùmọ̀kẹ́ gan-an tí wọ́n sọ pé dàpọ̀ òun ló dá wàhálà ńlẹ̀ yìí mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú jùmọ̀kẹ́. kó bàjẹ́ fún o. ọ̀rẹ́ lásán lèmi àti jùmọ̀kẹ́ jẹ́ ọkọ àfẹ́sọ́nà ẹ̀ wà lẹ́kọ̀ọ́. irọ́ ló ń pa. mi ò kẹnu ìfẹ́ sí lápè lábọ́sẹ̀ mo kẹnu ìfẹ́ sí ẹ. ó kẹnu ìfẹ́ sí mi. ó kẹnu ìfẹ́ sí mi. ẹgbẹ́gbẹ́ mi dákẹ́ ìṣèjú balẹ̀ àyámọ̀ kò ní o níwájú mi náà òbúrú ọ̀dà lápẹ́ baálẹ̀ ẹ ṣe baálẹ̀ ṣé ẹ rí kọba adéwálé tẹ̀ ń wò yìí ó dẹnu ìfẹ́ kọ mí kì í ṣe ẹ̀kan o kì í ṣe ẹ̀mejì o kódà kì í ṣe ẹ̀mẹ́ta pàápàá ló ti dẹnu ìfẹ́ kọ mí ni mo fi wá rí i pé ìfẹ́ ẹlẹ́yẹlé ni kì í ṣe ìfẹ́ àdàbà rárá baálẹ̀ olólùfẹ́ mi ni olólùfẹ́ mi ni. níbo gan pàtó ni déwálé ti kàn ní fẹ́ sí ọ. ẹ ṣe baálẹ̀ kó tó di pé ó wọnú ìlú wa yìí wá ló ti kọ́kọ́ dẹnu ìfẹ́ kọ mí. Ah, ah. bẹ́ẹ̀ ni ó dẹnu ìfẹ́ kọ mí kó tó di pé ó ah. wọnú ìlú wa yìí wá ní ojú oorun rẹ̀ ni mo ń lálàá. ohun tó wá fún mi láyè dájú wípé ọkọ mi ni adéwálé aṣọ tó wọ̀ lójú àlá tó fi dẹnu ìfẹ́ kọ mí bó ṣe múra àti bàtà tó wọ̀ náà ló tún wá wọ̀ ńgbà tá a tún wá fojú wa méjèèjì tá a fi ríra wa àti nífẹ̀ẹ́ ara wa. ọ gbádùn o ọ gbádùn bó ti wulẹ̀ o mọ àbí kí ni e wulẹ̀ nù. rádaràda ló wulẹ̀ nù ló jà lára létí ìfẹ́ sí ọ ń ṣe báyìí ṣe báyìí wà fún báyìí. ìgbéwálé kọnu ìfẹ́ sí ọ lójú àlá lójú oorun.

Déwálé Alfa, you no go house, ilẹ̀ ti ṣú now. Oga, I no dey go back that house o. You dey whine Fedra. I no whine you, I no dey go back that place, I no feel like going back that place again. Ọjọ́ ètè lọ bá ìyàwó ẹ̀ àti ìyá ìyàwó ẹ̀. <laughs> just just stop am if na please stop am no dey call am my no dey call am my wife now wetin be that one now i no like am. <laughs> but wait wait you know say you be bado i swear you be bado wọn tẹ ẹ ti post wa ìwọ ti ń toast èèyàn nínú nínú àlà. i no understand who does that now how how on earth person go say you dey see person for dream okay kati akon assume okay normally e dey happen say okay people dey dream yes okay àwọn èèyàn máa ń jọra wọn but ah you con go dey believe say na me toast you for juice so automatically èmi àti ẹ ti ń dé who does that tí o bá ṣe pé ọmọ some people dey backward gan. oga no worry you don see why. ẹlẹ́kọ̀ọ́ àná ah, ah, ah, mi o ìyá ńlá pè ìyá ńlá pè ẹlẹ́kọ̀ọ́ ìyá tí ò gbàgbé rẹ ìyá tí ò kẹrẹ ìyá tí ò pọnmi sẹ́nu ọmọ ọ̀gá ọ̀ṣẹ́ ń ta bóun ni gbogbo ẹ̀ ẹ wá. kí ló ṣe ìyàwó mi ìyá alápẹ́ kí ló ṣe ìyàwó mi. wo òròfó ó gbé wàhálà ẹ̀dẹ́ mi ò ráyè tiẹ̀ láàárọ̀ yìí eh, àárọ̀ lọ́jà mi ò ráyè sí tiẹ̀. ọ̀rẹ́ àyẹ̀wò agbọ́ ah. ìyá alápẹ́. kí ni kí n tún wá gbọ́. tẹ́ ẹ̀ bá ráyè tèmi hmm. èmi ráyè tìyín o ṣé ẹ̀ mọ̀ pé ẹ kókù. ńgbà tí irú ọ̀rọ̀ tàǹbàtàǹbà tó ṣẹlẹ̀ láàrin lápẹ́ àti kọ́pà àbí kílẹ̀ ń pè. Hmm. ṣé ẹ̀rù pàwọ́ àwọ̀ gbọ́ kò sí tó ń lọ láàrin ìlú táwa ò mọ̀ àbí tá a bá kàn dákẹ́ tá à ń wò yìí ẹ wá lè bu bàbá ọkọ yín gbọ́ ṣé nǹkan tó dáa ni. mo sọ fún yín pé bàbá ọkọ mi wà láyé. ẹ má bínú o àdán ńkọ́ kì í ṣe bàbá ọkọ yín. ẹ wá ibi tí a bá fi sórí ẹnìkan yín fi tẹ̀lẹ̀ tó mm-hmm. ti yé yín mm. àìbùn àdán gbọ́ lórí ọ̀rọ̀ yìí mm. làdán ṣe dorí kodò tó ń wò ṣe ẹyẹ yín o tẹ́ bá wá fẹ́ kọ́rọ̀ lápé àti kọ́pà oníyanjú mm. ẹ fọ̀rọ̀ yìí lọ àdán àdán ló lè kó yín yọnu wàhálà yìí mò ń sọ tèmi o torí torí à ń bá yín tó tẹ tẹ tẹ gbàgbọ́n dò léwọ́ láì láì láì láì ṣe é mú nǹkan ni. ẹ dákun kí ni kí ni kí ni wàhálà yín gan wàhálà yìí mi kí ni yọnu yín gan kí lẹ̀ ń bá ka gan kí ni tó kàn yín. ó kàn mí. pé kí ni lápé lápé lápé lápé. èmi ò wálé torí pé bóyá mo nífẹ̀ẹ́ lápé kí n wá lajúlẹ̀ kán tẹ̀yìn gbèrú yìí kó mi ó tẹ̀yìn wọ̀gbìn yín lẹ́nu àbẹ́ àbẹ́ mọ̀ pé ibi ibi ibi tẹ̀ ń bọ́rọ̀ yìí lọ yóò yọ yín lẹ́sẹ̀ ẹlẹ́ òótọ́ mo sọ fún yín tẹ̀ bá jẹ́ kí irú wa àdán kó kó kó bá yín lọ́wọ́ sí ṣé ẹ lè dá yanjú ni. ẹ mọ̀ pé mo ti ń sọ fún yín pé ẹ má yọ̀ ń lẹ́nu ń pa ọmọ yìí mọ́ torí ọ̀rọ̀ yín tí n bá ló yé mi rọ̀ mo pa ẹ kàn mú gbogbo ọ̀gọ́ ẹ kọ́rọ̀ sí ẹ mú gbogbo bóyá ojú gan náà bóyá ọ̀rọ̀ náà lẹ kó sí tí gbogbo ẹ̀ káwọn ṣe wọ̀n wọ̀n wọ̀n wọ̀n bíi iná bẹ́dífọ̀dù kí n ti yín nìsín. níbo wá ní kọ́rọ̀ tí mo jáde ṣé gògóńgò ni. èmi ò mọ̀ bóyá yà ni bóyá yà lọ̀rọ̀ yín ó ti jáde tọ́rọ ọ̀rọ̀ yín ò yé mi bí ṣe ń jáde lọ́gọ́ ló ń jáde lójú ẹ̀kẹ́ lójú kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ bí iná bẹ́ẹ̀ ní fọ́ọ̀dù. tẹ jókòó kí tẹ tẹ kọ mẹ́jọ ọjà tí ò pọ̀ tẹ ń polówó tẹ ẹ̀kọ́ lẹ jókòó tì ẹ ṣeun. ọ̀rọ̀ ọmọ tí wọ́n kẹ́ ẹ kó nọ́mọ ẹ kó nọ́mọ ẹ jókòó tẹ̀ kọ́. ẹ̀kọ́ tí ẹ̀kọ́ tí mo fi rán tí n fi tí n fi tọ́ dàgbà tó fi rí pọ̀fupọ̀fu nu. Mm, ẹ̀kọ́ tí mo fi tọ́ nu. kí wàá lọ́wọ́ títọ́ yín ṣe tó yọrí síbi tó dáa báyìí àní kẹ́ ẹ ṣe ọ̀rọ̀ ọmọ tí ó ṣe yọrí síbi tó dáa ẹ̀ ń la gidi ẹ̀ ká gidi borí bíi fáànù bíi fáànù eh, òkè ọya. kò débi tó dáa báyìí ẹ̀yin rọ́wọ́ ẹ̀rọ́wọ́ sí lára rẹ̀. ẹ fi ṣe ẹ fi ṣe ìyàwó ńgbà náà. àbẹ́ ẹ̀rọ́wọ̀ ranù lára rẹ̀ ẹ fi ṣe ìyàwó. èmi ń sin. Mm. wá ìyá lápẹ́ èmi ò bá ọjà o. èmi náà bá yín jẹ́ ọ̀rọ̀ mò ń sọ. bí ọ̀rọ̀ ó ṣe dáa mm. ni kò jẹ́ àṣe o tí mm. ẹ bá mọ bẹ́ẹ̀ ṣe sọ ọ̀rọ̀ ẹ fún àdán mm-hmm. èmi lè bá yín sọ fún o tí ó sì bá yín ṣe tí ó níyanjú o ṣé rí àdán ló lè jẹ́ kọ́rọ̀ ọmọ yìí kó ṣeé ṣe tàdán bá bá yín lọ́wọ́ sí i adéwálé àbíkílẹ̀ ń pè yóò padà wá dọ̀bálẹ̀ fẹ́ ọmọ yìí ni o èmi mo sọ bẹ́ẹ̀ fún yín yóò padà pẹ̀lú dọ̀bálẹ̀ wá fẹ́ lápẹ́ ni o. ẹ bá lè ẹ bá ti lè bá mi sẹ́ bá ń bá sọ fún un kí bá yín jíṣẹ́ fún. ẹ bá ń jíṣẹ́ fún. bẹ́ẹ̀ tí ẹ sọ bẹ́ẹ̀ ẹran olófòfò ń ṣe ni kó mọ́ gbàgbé ìtẹ́ ẹ̀ràn gan yóò jíṣẹ́ máa bá yín jíṣẹ́ torí àánú yín ń ṣe mí. ọ̀dà ẹ ṣe. lẹ́ o lápẹ́ má fara lẹ́ o hmm, jọkọlú jọkọlú kò àtán bí. ẹyẹ dákun ẹ bá ń wá lálọ́ọ̀n jàre kí n kó. èmi ẹ̀sùn máa kó. ẹ̀kọ́ ni. ẹ̀sùn máa kọjá lé lórí. ṣé tẹ́ẹ̀ tẹ́ẹ̀ tẹ́ẹ̀ yóò tẹ́ẹ̀ yóò bá mọ gbà àwa mọ mú wá tó ti yé yín ẹ dákun báwo lẹsẹ máa ṣe báwọn ẹ báwọn mọ wọ ẹ báwọn mọ wọ ẹkọ ẹja ẹ abẹ́mi ní ṣe tẹ̀ sórí fe bí géèmù ẹlẹ́wọ̀n tẹ̀lé mi tẹ̀lé mi kò ló fẹ́ gbowó ẹ̀kọ́. èmi ó tún ṣe wọ. ẹ bá wá ní wálé èmi lọ ẹ bá wá ní wálé èmi lọ ilé ìjẹun ilé ìsìn ìbára dé wálé ẹ bá wá lọ ẹ bá wá lọ. òròfó hmm? lápẹ́ ló ní ara ẹ̀ tó fi ń ṣòfò dànù èmi ò ṣàfúnra mi àkọ́kọ́ gbàrà ó ń wéèsì oúnjẹ ó ń ṣòfò ara ẹ̀ fọmọ lásán bá ń sá ìgbà tọmọdé rí àwọn tọjọ jẹ sàwáwù ó yójú wèrè sẹ́gbẹ̀ kan ó já sọlọpọ kí ni tèmi. ẹ àdán. wọ́n sọ. ẹ má wàá jàjà àjàkú akátá o. kí ló observation ẹ. tá a bá jìjà kan tá a bá parí ẹ bóòlù àti fẹ́ jà mí. adé tún create space. àdán máa wo igbó dídí tí ìyá alápé ń fún ọṣán láti yejọ́ yìí ọ̀nà ti la o. irú ọ̀nà wo ló dé. Ah! tó o bá lè ṣe nǹkan tí mo ní kó o bá wọn ṣe tó o bá lè bá wọn lọ́wọ́ sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀nà ti la. ọ̀nà wo lọ̀nà fi bá là. ibi tó gbà wọlé sí lára. bẹ́ẹ̀ ni. oṣù ọ̀hún sure banker. tó bá rí bẹ́ẹ̀ sori calibre mi ó high gan mm-hmm. yes prestigious mi yorùbá sọ pé ẹni tí ẹ̀gún bá gún lẹ́sẹ̀ ló máa ń lọ ṣe láńkaláńka lọ́bọ́lọ́bẹ̀ calibre mi ò lọ báyàn òun ló máa wá bá mi. lọ́wọ́ ajá sí pé kí nìyẹn. tó já sí pé prestige person ni mi tí ó bá wá bá mi kò sọ̀rọ̀. kí n tún padà lọ àbí of course wà lọ́nà. ẹ̀yin méjèèjì wá ń tì mí síra yín. irú à ò lè ro yẹn náà position tó wà ní kò sẹ́ni tó gbá ẹnìkan sẹ́nìkan. position ẹ wo ló wà position ẹ wo wá o n tà ń sọ èyí tó bá dọbẹ̀ torí bó ṣe yẹ kó rí àjọjẹ ni o. kò ní kóòsì fún ẹ wà á ta owó lẹ́jọ́ jẹ́ n bá fẹ́ rún ọmọ nù lẹ́sìn wà ló bá mi rún. àdán àdán ọkàn yẹn dúdú kì í ṣe tí mo mí nìyẹn o àní níbi tó wà tó ń jẹ. ṣé yẹn ni orí sì fún ẹ láti jẹun kú náà wàá jẹun kú oúnjẹ wà ẹbí tí wàá jẹun kú ìwọ máa bá ti jẹ tó ń jẹ ní oṣù àlà ìwọ sọọbù jí. <laughs> mi ti wọ sọọbù rẹ rárá mm-hmm. torí o ti o ti sọ jí dáadáa. máa ṣe ìyọnu gbogbo ẹni máa yanjú. ìṣe dọ́kú bọ̀ì. ẹ tún ṣe gbà yẹ mo rí ẹ náà mo rí ẹ dúró kó jẹ àgbàdo náà àgbàdo kọ ẹ wá gan-an ni. iṣẹ́ tí ọlọ́run fúnra rẹ̀ ti parí lélẹ́yìí ṣe rí lápé ó máa fẹ́ ọmọkùnrin adéwálé yẹn àfi tó bá su tó sọ pé kò wò òun fẹ́ mọ́ nìkan ló kù. mi ò sọ fún ẹ mo sọ fún ẹ ntọ́lọ́run bá ti parí wẹ́rẹ́ ni hmm. tọ́lọ́run bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ èmi ti máa ń gbọ́ in advance ẹ̀bùn tọ́lọ́run fún mi ni èmi ti mọ̀ pé ọmọ yẹn àgbàdo ẹ̀dìẹ ò ní rágbàdo kó yẹjú ọmọ wa ó máa fẹ́ lọ́rùn ni àkèrè ní kàkà kó má dùn bẹ̀ tapá titọ́hun á lọ kàkà kí ọmọ yẹn má fẹ́ ọmọ wa tó fẹ́ gbọ́ mo lè bínú kú. ó tiẹ̀ di dandan kó fẹ́ àmọ́ ẹ níṣẹ́ kan tẹ́ ẹ máa ṣe fún mi ẹ máa bá mi wá fọ́tò ọmọkùnrin yẹn tẹ́ ẹ bá ti mú fọ́tò ẹ wá ọ̀rọ̀ bùṣe. ẹ ṣe alàgbà àdúpẹ́. fọ́tò bọ́ì tí lápẹ́ fẹ́fẹ́ yẹn fẹ́fẹ́ yẹn bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ bá wá bíi mẹ́wàá ńkọ́. Ah, ẹyọ kan ti tó. fọ́tò kan so. bẹ́ẹ̀ ni. ẹ ṣe alàgbà ẹ ṣe mo dúpẹ́ o mm-hmm. ẹ ṣe mo màámi àti ráwòrán rẹ̀ mú yóò lè díẹ̀ o sẹ́ni tó jẹ́ pé àárín náà pàdé mọ́ kò sí ẹ̀wọ́ bí mo wà bóun mo ṣe fẹ́ ráwòrán mú. tí ò bá sí nílé tó bá yọ kọ́lọ́kọ́lọ́ tó lọ́nu ilé rẹ sọ lè rí àwòrán rẹ mú ni. àló ti kó kúrò níbi tí ń gbé ó ti kó lọ ilé ọmọ olórí ibú má ṣàǹfààní ọmọ ilé rẹ̀ ní gbé nìsín. àmọ́ ah. eh. nǹkan tá a máa ṣe sí i. báyìí náà. ní kìkì kí n tún sí ni ẹlẹ́rìí ibú wèédénú ni wọ́n sáré yankan para ó yankan pòrò sọ mọ̀ pé ó fẹ́ bá ń dúró kọ ni ìrì kankan mẹ́tàlá ìṣe fún ọ. aṣẹ́wó olùsìnrùpa wọn nùpa wọn olóòrùn aṣẹ́wó wọ́kọ̀gbọ́kọ̀ olùsì ìfojú rẹ̀ ẹ mọ̀ kí ló rí ìtura omi yòókù dáná ọmọ ọdún mi ò ta ló ní gbé mi wọlé ká dáa fún olùsì aṣẹ́wó gbọ́kọ̀gbọ́kọ̀ olùsì èmi àtàwọn ọ̀rẹ́ mi àsìnbọ̀ wà á nà ọmọlé ẹ rí nǹkan kan. ọkọ ẹ kò pẹ fún wa. àṣà. ẹ dákun ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín ẹ dákun èló gangan lábídòye fún un. Ah! Ah, ah. irú irú ìbéèrè irú ìbéèrè wo mu. èló wọn fún balẹ̀ ọ̀rọ̀ tó ti lọ ọwọ́ tó máa wúyàn jáde. ọ̀rọ̀ wo ló lọ. yóò sọ̀rọ̀. ìyá lọ́jà olóyè làwì ẹ̀jẹ̀ àná sùúrù sọ̀rọ̀ tì ń bẹ́ ńlẹ̀ yìí. lọ́jọ́ náà lọ́hùn Abídòyè wá sí àyìn ó wá fi tó ń létí wípé ilẹ̀ oko rọ́bà tí òun mẹ́nubà ń gbà kan pé òun fẹ́ ṣòwò rẹ̀ ó ní pẹ́pẹ́sẹ́ o. Pe, ó ti délẹ̀ o ó ní òun gba ọgbọ̀n mílíọ̀nù náírà lórí ilẹ̀ ọ̀hún ó wá ní wíwá tóun wá sí àyìn òun wá fún baálé ọkọlù lẹ́tọ̀ọ́ sí baálẹ̀ lórí ilẹ̀ ọ̀hún ten million yẹn mílíọ̀nù mẹ́wàá òun ló gbé kalẹ̀ fún baálẹ̀ ó wá wí pé ìyá lọ́jà mílíọ̀nù márùn-ún àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ ọláwùyí tó ń sọ̀rọ̀ abidoye àbọ̀rẹ̀ tímọ́tímọ́ kan ní mílíọ̀nù márùn-ún ló tọ́ sí ọ̀rẹ́ òun ó wá wí pé mílíọ̀nù mẹ́wàá tó kù gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe wàhálà atọ́kùn ilẹ̀ títà mílíọ̀nù márùn kó máa jẹ́ tòun wípé mílíọ̀nù márùn-ún tó wá kẹ́yìn òun wá fi ṣe ètò fún àwọn ọ̀dọ́ ìlú. èèyàn lọ́rẹ́ mi. ó máa ó máa kú látẹ̀wọ̀. mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ bọ́rọ̀ náà ti lọ ni o. àmọ́ ẹ wá ẹ wá ohun tá à ń sọdún kí ló ṣe Abídóyè tí ọ̀sìn pàdé ọkọ mi ẹ dákun ẹ mọ bínú Abídóyè ó rè kó. ó rè kó. ó kí ni wàá lè kó. òní gan-an ọmọ rẹ̀ àkọ́bí ọmọ rẹ̀ òní ní í ṣèkómọ. ọmọ Abídóyè bímọ kò sì bú ń bọ́ ẹ má bínú wọn kàn ní kí wọn ṣe ní pàjáwìrì. irọ́ ni irọ́ ni. ọkọ ìlú irọ́ ni. yóò dé láyọ̀. ọmọ ń kọjá àyè rẹ ìwọ ọmọbìnrin yìí. wọn ní kọjá àyè rẹ ó ti jẹ ewu tèmi. láwùyí ẹja ní sùúrù ìyálọ́jà àbọ̀rọ̀ kan ń gbénú rẹ̀ tí ọ̀dà ẹ̀ ṣe àwò. ṣé bẹ́ẹ̀ mo rí pé ibi tí mo ti ń ṣoko ẹ̀yìn hmm. ah, mo wá rí àwọn àlejò wọn tó ń wọlé kí n bá ní à yẹ́n tí ẹ̀ ṣe pẹpẹ fúru wọn kí n kí wọn ẹlẹ́yìn àlejò mo wá rí pé ohun tó ń wọ̀ ó ti ju ohun tó yẹ kó wọ̀ lọ ti ń wọ̀ dọ́dọ̀ mi bá dẹ̀ ni ah, ohun tẹ́ ẹ̀ wọ̀n yìí ti pọ̀ ju wọ́n bá ah, wọ́n hundred million mà làwọn máa san. Ah, hundred acre lórí tẹ̀yìn ọba kàwé láyé wàhálà ni. ká ní o kàwé kó ló gbá lẹ́nu rẹ̀ wò. wàá kàwé ló ń pe hundred acre ló fi ń wé hundred million sọ́jọ́ra wọn. báàlẹ̀ mo rí i mo rí hundred wọ́n fi rìsíìtì hàn mí hundred million mo rí bẹ́ẹ̀ rìsíìtì wọ́n fi hàn mí. olóko rọ́bà oko rọ́bà rọ́bà láwùyí olóyè láwùyí ọ̀wá ní sùúrù ọ̀wá ní sùúrù ó ṣe ń ṣe bí ẹni lẹ́jẹ̀ rúru báyìí. ọ̀dà kò burú kò burú ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àti ọgbọ̀n mílíọ̀nù àti ọgọ́rùn-ún mílíọ̀nù àti ọgọ́rùn-ún éka o gbogbo ẹ̀ láyànjú tí Abídòyè bá dé àbí bẹ́ẹ̀ ọ̀dà bá ń bá bá rẹ̀ lánàá ẹ dákun máa lẹ̀ ó tún kù kọ́kọ́ tí mo fẹ́ sọ hmm. ẹ jẹ́ mọ̀ ìfọ́n sọ fún mi pé ẹ mọ̀ pé igi rọ́bà pọ̀ rẹpẹtẹ lóko òun hmm. wọ́n fi yé mi pé bí igi rọ́bà ń ṣe pọ̀ tó twelve million. Ah! bẹ́ẹ̀ni ah, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n pè mí irọ́pà irọ́pà irọ́pà ọ̀dà ṣe ṣe ṣe ṣe ṣe ń pa aráàlú kan pa ṣe ń pa ẹ̀ láwùyí ọ̀ ní fún lọ́rọ̀ sọ ṣé n kúkú pe àwọn aráàlú ká pàgbó yín ẹ̀yin méjèèjì ká kẹ́ ẹ máa jìjàkadì. mo ní ẹjẹ́ Abídòyè dé àbí bẹ́ẹ̀ kọ́ kí n mo wí kí Abídòyè bá dé bọ́ bá ti ń wọ̀lú ẹ wí fún pé kò yọjú sí i. you dey pain dem you dey sweet us as you dey sweet us you dey pain dem. ìwọ o sọ fún mi kò fẹ́ travel. <laughs> wo ṣùgbọ́n pómi ògì nìyàwó ẹ̀ dà sí mi lórí lẹ́yìn ìlú wọn náà dẹ̀ wà mí ní jẹ́ kán wá pa mí fòbí mi. okay first off má ẹ bá pèlà pé níyàwó mi mọ no not that kind of person now no now she's just crushing on me i feel she's just obsessed but however pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ṣe wá pé mo fọwọ́ sí and you know that you know i was mad as well. Ah, mọ́mọ́ ròbí àti gbàgbé ẹ̀ nínà ìwà nípa wa ń kẹ́rù kó fi máa kẹ́rù lọ. to start with ó yẹ kó mọ̀ pé mi ò kọ̀ǹdó lọ́mọ yìí náà o ó kàn ṣe nǹkan tó wù ní kó dẹ́sí nǹkan tó lè ṣe fáwa ọmọ ìjọba la wa yes worst case scenario ìjọba máa dá sí wọn ò lè ṣe kankan fún wa. ìjọba wo ló ń sọ àbó ti gbàgbé ni tọ́lọ́run bá máa máa fà ṣé ń ṣojú ọmọ ilé kí ó wà ni tápẹ́ ásìdì lọmọ yẹn dà lé mi lórí ẹ máa wá gbé placard ẹ máa pariwo justice for Jùmọ̀kẹ́. àwọn ọ̀gá wo tó bá jẹ́ pé wọ́n bí dákú ẹ o máa dá sí ìṣẹ́ lára wàhálà máa lù bàjẹ́. o oh, ó dìgbà tó bá dá sí ìsinmi lára kó tó nà. no kò tí ẹ lè dá sí ìṣẹ́ lára náà mo kàn sọ ni pé whatever that is wrong with her she is just obsessed that's the thing you know but kò lè lé débi pé o máa sọ́kùn fẹ́ dá sí ìṣẹ́ lára àṣé òun náà fẹ́ kú ni. babes you don't oh, you don't have to do this. o mo lọ sí third village ọ̀rẹ́ mi kan wà ń bẹ̀ máa gbé bike mú lọ bẹ̀ máa máa gbàbẹ̀ lọ bí iṣẹ́. ah uh, okay for you to know that pé mi ò condole ṣé o mọ̀ pé torí ẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ sí wọn gbé lọ́dọ̀ ẹ̀ the house is now yours eh, enjoy. ṣé kí kúkú máa máa tẹ̀lé lọ. o lè tẹ̀lé mi lọ anywhere enjoy the house the house is now yours. tí ẹ bá wọrí èmi ò tiẹ̀ ní kúrò because ẹni tó bá jẹ gbìn ló máa kú gbìn èmi ò ṣe kankan fún wọn kò lè sí nǹkan anybody lè fún mi ṣe she's just on my class like uh, how now how. however if you insist that you want to go no problem o yàrá kí n sìn. ẹ eh, ẹ eh, má sìn mi mi ìfẹ́ kan rí wa papọ̀ má sìn mi má sìn mi má sìn mi mo mí lẹ o. ọkọ wọn máa sìn àánú òyìn sí. ó má sin ẹ jẹ́ mi ò ní filẹ̀ o mi ò ní filẹ̀ o jẹ́ àlọ́ jẹ́ àlọ́ níṣó níṣó níṣó jẹ́ àlọ́. òrófó tó júwe mi fún yín tó ní kẹ́ máa bọ̀ ń yìí ó mọ̀ mí àmọ́ ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì yìí arábìnrin tí ọ̀rọ̀ yìí kàn gbọ̀ngbọ̀n ó ní kẹ́ lọ́ọ́ rí mú wa kémi ẹ pẹ̀lú rẹ̀ kájọ fi jú jú báyìí. ọmọ wa yẹn ni ká mú wá kí n ṣàwà. bẹ́ẹ̀ni. ọ̀nà fẹ́ rí lápépé kí n ṣàwà ni àní iṣu. mímú wá yẹn mo agree but from experience mo láti dialogue pẹ̀lú wọn náà hello sir hello ẹ má bínú i am the retired officer Adan is my name mo wicked gan ẹni tó bá tọ́ mi ni máa ń bá fà téèyàn bá tọ́ mi mi ò bá fa because of my caliber. àti mú ọmọ wa wá kó wá rí kọ́ ló má ta bí ó ṣe pé ẹ̀yin tẹ́ bá ń ṣerú iṣẹ́ báyìí nílànà Islam Christian ìṣẹ̀ṣe gbogbo ẹ̀ báyìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa àwọn tó náìsì inú yín pọ̀ but àwọn àwọn kan wà tán tán wicked tán bá ti fojú rí kíní ṣekíṣekí tó wà front yìí obìnrin báyìí ìdíwé tó fi máa ń ṣe ó máa ń rí yàtọ̀ that is why tó fi jẹ́ pé ṣé kò ní sí ewu tọ́mọ bá wá rí yín dákun má sọ bẹ́ẹ̀ mọ̀ dákun kí ni sí ọ àwo ah, mímọ́ lèmi èmi ò ṣàwo ní dọ̀tí. i'm just talking from experience torí oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ sírú wa. ẹ ṣeun bàbá ìjà yẹn èwo èwo èwo tún ni gbogbo oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ sí èwo tún ni pé ọmọ tún máa tún ru kinní kankan kán mú ọmọ wá kó ṣe nǹkan tí wọ́n ṣe ẹ̀tún ni yóò mọ̀ tán náà yóò mọ̀ ṣe kinní bàbá ẹ má bínú ẹ dákun ẹ ṣe ń jàre wọ́n mọ̀ ọmọ wá. àwa mo ti bẹ̀ yín ẹ má bínú ẹ jọ̀ọ́ ó yá ká máa lọ ilé. Ah. bàbá ọkùnrin kankan ò dẹnu kọ mí o kò sí ọkùnrin kankan tó dẹnu kọ mí rí tí mo bú àyàfi bàbá olórí ibú kan tó ń pè lóròfó tó ń lé mi kiri pé àwọn ò fẹ́ mi nítorí pé mi ì lè fẹ́ wọn torí bẹ́ẹ̀ mo fi ń bú wọn òun nìkan náà ni òró fóònì. sórí bàbá tó ń bù ó lọ́nà àbáyọ sọ̀rọ̀ ayé ẹ̀ àfi kí ìwọ àti ẹ̀ kẹjọ ní nǹkan papọ̀. Ah, kájọ ní nǹkan papọ̀. bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ fún. Ah. Eh, ó dá bàbá ẹ ṣe. àgbàyòjì. aláìlójú di gbogbo ìranù tó ṣe yẹn mi ò láìkí ẹ ó ti bà gbogbo nǹkan jẹ́ ń sìn ẹ̀ ń tó lójúlójú ń tìkẹ́ ó mọ̀rọ̀ sọ ó tú gbogbo àṣírí òun ṣe játijáti tó bá tẹ̀ jẹ́ kí bó ṣe gbégbèsè yẹn sìn táyé ẹ bàjẹ́ mo fara mọ́ yẹn wà òkè ó wá make sure ó tún wá ṣe kíní yẹn bó ṣe ṣe ìwọ̀n pé ó ti jẹ́ kí yíbi ayé tó ń bàjẹ́ kó di collective. ọ̀gbẹ́ni gbẹ́nu sọ̀rọ̀ ń jàre kí ló ń sọ tó rò pé ó ń sọ̀rọ̀ yìí o ò rọ́rọ̀ tó ń sọ yẹn sọ. ṣé mi ò rí sọ ni. o ò rí sọ rárá. lọ́nà wo. ṣé ìwọ ti wọlé ìwọ ti jáde ṣé mi ti wọlé ni ṣé mo wọlé ṣé mo jáde. so o ti wọlé àbí. ṣé màá wọlé mi ní sọ fún ẹ ni. ok pẹ̀lú wà tó wá hù yìí ìwọ rò o lè rí léwọ̀ o ò ní rí léwọ̀. o ò ní rí léwọ̀ máyà kí n sọ fún ẹ báyìí ẹ máa bàjẹ́ o ó ń ṣeré ni. ṣé o ti fi style sọ ni. ẹ ti bá sọ ah, ń kọ́ ó bẹnu mi. o fẹ́ tẹ́. ìwọ wo o fẹ́ tẹ́ gidi ah. tí n bá da padà fún ẹ ò ní bọ́ nbẹ. mo lè dàgbà jù bọ ẹ bó ṣe wà yìí o àbí kí ló kí ló ń ṣe ẹ náà kí ló kí ni kí ni ẹ. ẹ yọ kọ́ni máa fún ẹ àti friend. níbo ni ìwọ tó ti tán yìí. nonsense. ìṣekúṣe ò ti jẹ́ kó o tán. tí n bá dànù okun ẹ ni kò ah, kàn ẹ náà. àkódì àkóyè bọ́ọ̀dì bá engine. mo fara bẹ́ẹ̀ o. ẹ tó rí ẹ tó kàn rí tó dàbí tó dàbí funfun nù kínní àròkọ engine wà lára ẹ ní. Eh, ṣé ìyàbá àròkọ máa ń tó fara ṣe ni mo ṣe lu ara mi náà. Ah, ibo ló ń lò sí. nonsense ẹ̀jẹ̀ ń tán lọ lára olóhùn ló kan. àwọn rèé. àwọn wo. èmi èmi lọ́sẹ̀ wọ tó sọ gọ́bí ọ̀gọ́ kọ̀pìdó. kí ló ṣe wọn. èmi ni. jọ mọ mi lápé. kínú má bínú jàre. kínú. má bínú má bínú mo mọ̀ pé inú ti bí ẹ ló ṣe wà. Ah. ọ̀rọ̀ ìdẹ̀ni jẹ́ tẹni ká má mọ̀ ọ́ dá. tí ó olórí burúkú tó tú gbogbo ọ̀rọ̀ ó àtàǹpàkò ló ń júwe ọkọ ah. ju gbogbo ẹ lọ gbogbo ohun tó bá ṣẹlẹ̀ èmi ni kò fi yà sí lára. kà fún mi.

sáìsì yín sáìsì yín lọ. sáìsì àwọn bo máa ti lu ẹ jù sọmọ sọfẹ máa lu ẹ jù. tí n bá bọ̀ tí mo sọ ọ́ gùdù báyìí máa ju ẹ̀sọ́ mi ọ̀sà ni. dákun lápẹ́ wo lọ ń pè. mo mọ calibre mi i am in the highest calibre very prestigious mo manage ẹ bá aṣọ rẹ ni tèmi ni kẹ́ ẹ wu ẹ fi òun sílẹ̀ òròfó. tó bá mọ tó yẹ kó sọ kó dákẹ́ lu. lápẹ́ èmi ò gbé èbó táwọn. tó bá mọ tó yẹ kó sọ kó dákẹ́ lu. ìyá lápẹ́ ìwọ dẹ̀ mọ̀ mi o. èmi ò sì mọ̀ wípé mi ò ń ṣe oníjàtì. ìfẹ́ mọ̀ o. má bínú bọ́rọ̀ ṣe rí. èmi ò fẹ́ mọ̀ o. sori má bínú bọ́rọ̀ ṣe rí o ti yẹ. ẹ sori ṣe ni kò gbó nǹkan kò fà lọ́lọ́run lọ́wọ́. ọ̀ owó sọ̀tẹ̀lẹ̀ owó lẹ́yìn tó sọ tẹ́tẹ́tẹ́ tó bá ń bá wọn kọ́ nílé wọn kọ́ sílẹ̀ ṣe ìpàlẹ̀ ní ọlọ́dúnmọ́tìpáìlì ló ń kọ́ sí ẹ̀ kí ni mo kọ́ sí. gbogbo bó ṣe ń ṣe yẹn tiwájú ẹ̀mí olórí olórí burúkú wọ́n ti sọ wọ́n ti wọ́n lọ́nà lọ́kùn gbẹ̀yẹ gbẹ̀yẹ nípa gbẹ̀yẹ mi ọ̀gá yẹn mi sọ̀wé jọ ọ̀gá yẹn mi. Eh, Abidoye gbogbo ohun tó wí pátá ló mi àmọ́ mo ti wá nípinnu lórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ eh, níṣì wàá pàṣẹ lórí rẹ̀ báyìí sọrí ó sọgbọ́n mílíọ̀nù náírà ni wọ́n ra lẹ̀ o kì í sọgbọ́n mílíọ̀nù náírà ni o ó sọgọ́rùn-ún mílíọ̀nù náírà ni o kò sọgọ́rùn-ún mílíọ̀nù náírà ni wọ́n san fúnlẹ̀ eh, oko rọ́bà ọ̀hún àṣẹ mi ni wípé mi ì talẹ̀ mọ́. wọ́n ti kó foundation bẹ́ẹ̀. ẹ dáwó wọn padà mílíọ̀nù mẹ́wàá tí o gbé wá tí o wí pé òun ni ti ẹ̀tọ́ baálẹ̀ ò ń gbé fún ọ ó ń bẹ yàrá mílíọ̀nù márùn-ún tẹ́ ẹ fi ṣe tàwọn ọ̀dọ́ ń fi kún ẹ dákun baálẹ̀ nígbà tẹ ní àádáwó padà ṣé kò sí tọ̀dọ̀ mi ń bẹ. Ah, ah, tọ̀dọ̀ rẹ ò sí ń bẹ ọfẹ sẹwọn. Ah, baálẹ̀ mo ti fowó ṣòwò. ṣé bàbá fowó ṣòwò ṣé ẹ ẹ jẹ lórí òwò ni. epo rọ̀bì mo kówó sí i ó sì máa ń tó gbà díẹ̀ kówó tó yọ. ẹ ṣòwò ẹ ṣòwò ẹ jèrè ẹ wọlé ṣẹ́ ti ń jẹ́ EFCC. balẹ̀ méjì ó dé wọn tí ẹ rí owó tọ̀dọ̀ tèmi èmi fi fẹ́ yàwó ni o ìyàwó kejì mo fẹ́ yàwó ni o. wọ́n ní àdáwó padà. owó wọlé ń dá padà balẹ̀ méjì ṣe bá. this place is not looking bad ó dẹ̀ complain tó lament bí ìgbà tẹ́ pé ọ̀hún mòru ni. ẹ̀gbọ́n bíbá yóò look bad òun nítorí pé ó ti fi ọgbọ́gbọ́ pẹ́ ọ̀nà ọ̀dọ̀ sáìtì yín àbí ẹ̀gbọ́n tí mi ò bá mú yín ẹ̀ lè mọ̀nà. Uh-uh. I know wetin I dey talk now. so òun tí a láti sọ fún pé gúgú máa bọ̀ débi. Oh, ó dáa ká ní gúgú máa ti gbé yín gba ọ̀nà gbó kan ó wá wọn lọ stop yín dáa sọ pé final destination níwájú kan náà ara yín ọ̀bàlẹ̀. owó mi dà ìná ọkọ tí ń sọ ìná ọkọ tí ń sọ lẹ́nu. máa mọ́wọ́ mi ọlọ́ọ̀lọ́ ìyá rẹ̀ ni olùkọ́ máa gbọ́ wá. àìsàn dàn. ọlọ́run ẹni wò ṣe àìsàn. kí ló ṣe. bẹ́ẹ̀ni wọ́n fẹ́ rí rẹ̀ o. ìgbà tí o ó gbẹ títà mi ó gbẹ títà mi ó wà títà mi. kí ni sọmọ yìí náà ó pété tó tún fẹ́ lè jà sọmọ lápẹ́ ní ìnáwó ni ìwà àti tani wọ́n pè é ti tani. èmi àdìgún. tani tani ọ sọ́ọ̀sì èrè. a kò sèrè ó pàṣẹ pàṣẹ pàṣẹ sọlẹ ẹ ní sùúrù ẹ ní sùúrù ìwọ ẹ ní sùúrù pamọ́wọ́ mi. ẹ ní sùúrù náà kí ló ṣẹlẹ̀. àṣẹ o sáré bó ṣe wáyé òun gbèsè ni ọ̀rọ̀ ọjà lọ́wọ́ mi láti bí oṣù méjì ó bá lọ́wọ́ mọ̀ owó wa mo ní kó máa mú owó lọ pé mi ì ní sẹ́ńjì torí àmọ́ ra mo mọ̀ dáadáa kò bá fẹ́ sọ owó mi mo wá ní nísìn ìwọ àṣà fún mi pé òun lu ẹni ọwọ́ ìlú mi ìwọ ìlú mi lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ dúró dúró dúró ìlú ni wọ́n ń gan. bàbá mi wàṣọ wàṣọ lọ́jà mi sì gbà á. nítorí wàṣọ. bẹ́ẹ̀ ni. ìwọ náà fún ní wàṣọ ìlú ni wàṣọ. ìṣègùn ìbẹ́ fún kò bó dé lápò mi ni. wèé bó dé. better life ìní ni mm. better life ìní. torí better life lẹ́sẹ̀ wọn jà báyìí. bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ṣe fáńdà orí mi. títọ́ títọ́ títọ́ títọ́. kí ló dé tó tẹ́wọ́ wọ́ ó jẹun lówó tún tẹ́wọ́ ó yà gbà. ẹ náà mọ̀ ní sẹ́yìn o yé mi kí ni sọ ọ̀pọ̀ wèrè ni. wàsó wàsó jẹ́ o wàsó jẹ́ o bẹ́ẹ̀ni sọ wàsó mu jẹ́ o. má lọ má lọ má lọ má wọrí ìwọ di change mu má wọrí. kí ni change mu wàsó mu jẹ́ o. ẹ di change mu. adada dẹ o ìfẹ́ ti náwó rẹ ìfẹ́ ti náwó rẹ. wèrè ìyá ti jẹ wèrè. ó ti tó ó ti to ibo ló ń lọ báyìí ó ń lọ ilé ni. ó ń lọ ilé ó yà gbẹrù ẹ gbẹrù ẹ gbẹrù ẹ. ẹ níbo èmi èlétẹ lálejò ayé ti le ẹ ṣe bá ṣe sanwó rẹ ẹ ṣeun ẹ dẹ́ mọ lọ ilé. ní sùúrù ah. àbúrò mi mọ ẹ torí àbúrò mi mo ṣe abẹ́ ẹ̀dá sọ̀rọ̀. amọ̀ra. ẹ mọ̀ra. amọ̀ra. ti ń ṣekú ló ń ṣọ̀rá owó ìyá gbọ̀n lọ́ọ́ ìyá lápẹ́ ẹlẹ́kọ̀ọ́ àti lápẹ́ ọmọ rẹ̀ ìyá nonsense lápè gangan òfòṣì ewele ewetí ewele ara ẹ wá wòye ẹlẹ́kọ̀ọ́. ah mọ́mi wa ẹ ṣe gan-an mo dúpẹ́. ọlọ́run ló ṣe. Eh, inú mi dẹ̀ dùn pé ẹ gbà wá láyè lọ́jọ́ tó ní. inú mi dùn ẹ ṣe gan-an. kẹ́dẹ̀ máa wo gbogbo tí mo ṣe wà lẹ́kọ̀ọ́ ti bá pè é tí bá ń bá a sọ̀rọ̀ ó máa ń ròyìn fún mi ní ti dáadáa ni o ní ti dáadáa ni ma. ó máa ròyìn fún mi gbogbo tẹ ṣe ń tọ́jú ẹ̀ tẹ ṣe mú bí ọmọ tẹ ṣe ń bá mi kẹ́ ẹ ṣe gan mà ọlọ́run bá mi á dúró náà. òun náà ló fà á náà tẹ fi wò tẹ fi tún fi bá mi dáríjì lọ́jọ́ tòun ẹ ṣe gan mọ́ mi wọ̀ ẹ ṣe gan mo dúpẹ́. tí n bá dáríjì ṣèbẹ́mi náà bímọ ẹ bá ọmọ mi náà lù. mọ́mí o ẹ pẹ́ láyé mọ́mí ẹ jẹun mọ́mí mọ́mí hmm. ẹ ṣàmọ̀ pé èmi àti báyìí làwà ajọ́lẹ̀pọ̀ nínú but ó nọ́mà pé àti àwọn àti wọn a máa jà nígbà mi tọ́mọ́ yẹn ti jà a máa settle ẹ̀ náà ni hmm. besides ìjà àtẹ̀jà ìjà ọmọ náà ni ọlọ́run dẹ̀ ní pa ọmọ náà mọ́ ní ojú kò ní pa wà náà àmọ́ ìlú mọ́mí ẹ̀wọ̀n mo máa parọ́ fún yín ìfẹ́ tó wà láàrin èmi àti yín kò lè kú yes because ah, ah, ẹ ti mú mi gẹ́gẹ́ bí ọmọ as a matter of fact mo fẹ́ kẹ́ fi mi ṣe ọmọkùnrin tẹ́yìn ẹ máa fi mi ẹ máa fi mi ṣàkọ́bí ẹ máa fi lápé ẹ máa fi ṣe ẹni tán pèlè mi ṣé nǹkan tí mi sọ yẹn so ìfẹ́ tó wà láàrin èmi àti yín lè kún ìwọ náà lápé ṣe ìfẹ́ tó wà láàrin èmi tí ò lè kú láéláé nítorí ìfẹ́ tó ti wà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí mo ti tẹsẹ̀ mi tí mo ti fi lélùú yìí ìfẹ́ ìgbọ́n tàbúrò tó ti wà láàrin ìgbà tí ẹ kò lè kú láéláé wò ó ó pọ́sibù kó jẹ́ pé ìfẹ́ ọkọ láyà ó lè kú kò ṣe bíi tìtòrò ti ẹ̀gbọ́n mi o <laughs> àmọ́ nígbẹ̀ ìgbẹ̀yìn náà nǹkan lè ṣe láàrin wa àti ọkọ ẹ̀dẹ́gbẹ̀ẹ́ màdàrú but ìwà àtẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ èmi àti ẹ̀ a kò sí nǹkan tó lè dàrí wa ìfẹ́ wọn lè kú láíláí so in other words ó yẹ kí wọn náà dàá mọ̀ pé òun ti lé báyìí ó ti bọ́ sílé ni mo ṣe ń kúrò lọ́dọ̀ mọ́ mi bí báyìí sí òun bọ́ sínú ilé bọ̀dá ni and mind you the world is yours. wo ìtumọ̀ ni wípé igbó ló nílé ayé ń sin gbígbé ayé bó bá ṣe òun yẹn torí tẹ́gbọ́n mi bá ti ṣẹ̀ tán bá ti misbehave ìwọ má wọrí máa fún ẹlẹ́sítà kí lé mi táwọn bá ti fi lè misbehave Ma pọ̀ nílé ọ̀dọ̀ mi. inú ah. ilé bo. ṣèpé mi no ṣèpé mi ni mo kọ́kọ́ mọ̀ tí o bá ṣe túrù mi ṣe máa mọ́ ni. and besides mọ́mí ṣe bẹ́ẹ̀ mi lẹ̀ gbọ́n lápẹ́ ǹsìn. irú ọ̀tẹ̀ lè ṣẹlẹ̀ mọ́mí wa kẹ̀dẹ̀ máa wò àtórí kan ṣe kan báyìí lọ́lọ́run bá mi ṣe mọ̀ pé tó bá yẹ pé nǹkan ti lọ ṣẹlẹ̀ láàárín àwọn méjèèjì gẹ́gẹ́ bí ọkùnrin sóbìnrin irú ìjókòó yìí irú àǹfààní tó wà lọ́jọ́ tòní irú òní lè sí ṣe rí nǹkan bẹ́ẹ̀ yẹn kẹ́dẹ̀ máa wo mọ́mí láti ìgbà tí mo ti fojú kan lápé ni mo ti nífẹ̀ẹ́ tọkàntọkàn hmm. tọkàntọkàn mi mo dẹ̀ ń ṣèlérí fún yín mọ́ mi gbogbo ìgbà tẹ́ bá rántí ọjọ́ òní ẹ̀wọ̀n máa rántí ẹ̀ sí dáadáa mo yín máa máa dùn ní máa bá yín tọ́jú ẹ̀ ìra kọ́kùn ò ní rìn. ẹ wo mọ́mí wa ẹ má jà fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ nítorí àwọn àgbàlagbà ní kinní kan tó bá gbélé lèṣikéṣi ń bà lè ẹ jọ nítorí tọ́lọ́ mọ́mí báwo lẹ ṣe máa bá mi ṣe gbogbo ètò kí n lè wá mú ìyàwó mi kí n mú ẹni bí ọkàn mi ìfẹ́ mi ayọ̀ mi ìdùnnú mm, mi mm. kí lè mú mm, jọta <laughs> kí lè máa mú nǹkan mi lẹ́jọ́ báwo lẹ ṣe bá mi ṣe gbogbo ètò. tí n bá ti sọ fún gbogbo àwọn èèyàn bàbá rẹ tó bá ti ní pé ah ok báwo náà ni ó ti tọ́ kò sí dà. inú mi dùn kò sí jàǹbọ̀ mọ́. inú mi dùn mọ́ mi ẹ jọ. kọ wá múyàwó rẹ ló dé lọ. ẹ̀gbọ́n èmi ni intermediary ṣé ìgbà tí mi sọ yẹn èmi ni máa jẹ́ mouthpiece ìtumọ̀ ni pé tẹ́ ẹ̀ bá ṣe dáadáa mo lè má fún yín ní date ẹ ẹ razan mo lè má fún yín ní date ẹ máa ní láti do well. má wọrí bribe ní títí ẹ máa bribe. ẹ no problem just do well that's all. <laughs> ṣekú ló ń ṣọ̀rá owó ìyá gan lọ́mọ ràn ìyá lápẹ́ ẹlẹ́kọ̀ọ́ àti lápẹ́ ọmọ rẹ̀ ìyá no nonsense lápẹ́ gangan òfóṣì ewele ewe tí ewele ara ẹ wá wòye ẹlẹ́kọ̀ọ́ ìyá lápẹ́ ẹlẹ́kọ̀ọ́ ẹ bá wa rẹ̀ pẹ́ jẹ̀fọ́ ó gbóná fẹ́lifẹ́li ewele ewe tí ewele wẹ̀rẹ̀ pé níyà tọmọ wọn ò níbì kan à ń gbá mọ́ dá ìyá lápẹ́lẹ̀ jà ó sì tún láàbúrò tó gbójúlé bó bá kọjá ààyè rẹ ìyá lápẹ́ ò máa ní í gbà ó ara ẹ̀ wọ́n wò ìyá lápẹ́ ẹlẹ́kọ̀ọ́ ẹ bá wọn rẹ̀ pẹ́ jẹ̀fọ́ ó gbóná fẹ́lifẹ́li ewele ìwé tí ewele ẹni burú fúnra ẹ̀ mọ̀ òun tí ń máa sọ fún ni gbogbo mo lè gòkè mo lè sọ ṣé bíbì kan ló máa já sí ìyá àtọmọ ẹ fẹ̀sọ̀ ṣe ilé ayé yìí gbẹgẹ ò ara ẹ wòye ẹlẹ́kọ̀ọ́ ìyá alápẹ ẹlẹ́kọ̀ọ́ ẹ bá àwọn rẹ pẹjẹ fọ owó náà fẹlifẹli ewele ìwé tí ewele.